guys there? Every day on my way to school, we pass through several schools. And some of them are very close to our house. Yet you choose to drive very far to get to my school. Why can't I go to these schools? My dear, you can't go to those schools, okay? They are not your level. Why? Because those schools are for poor people they don't even have good teachers or even basic educational facilities. You can't be found in such schools. Come on, you're the daughter to the Commissioner of Education. You can't be found in schools like that. Mom, can I ask you something? Go ahead. Whose responsibility is it to ensure that there are good schools in this country? The government the government, mm-hmm. and you are the Commissioner of Education. Meaning it is your office that is supposed to provide this. But what we have is a case where some schools are good and others are bad. Going by this, the good ones are designed for the supposed rich children like me. And the bad ones or the low level ones, as you call it, are designed for the children of the poor. Mom, is, is that not wrong? Should every child not have the right to get good and quality education? Why does it have to be based on how rich or how poor they are before it is gotten? My dear, these matters are beyond you, okay? You can't talk about things of this kind. Mom, I completely disagree. I disagree with you. Completely. It's about time people in public seats like you, Mom, sit up to their responsibilities. Quality education is the right of every child, not minding if the child is from a poor home or rich home. Mom, if I as a daughter of a rich commissioner of education can be sent to a good big school, then the daughter of a poor trader can too, because it is the right of every child. In fact, driver, please stop this car. What do you mean? Driver, please stop the car. Mom, what is good for the goose is 100% good for the gander. I am not going to school again. What are you talking about? Until you do what is right. Madam Commissioner of Education, go and do your work well. Where are you going? Will you come back here? you come back. Driver, why did you even stop? Uh, follow her. Follow her and bring her back here. Education is the right of every Nigerian child. It doesn't matter if the child is from a poor or rich home. Government and all those in authority should ensure that affordable and quality education is made available. Pledge Nigeria is not our country. How can we be faithful, loyal, and honest to an expired country? To be a Nigeria is not by force. We don't defend our unity. We don't uphold our honor and glory. So break it, God. Na by force. No be by force. Bẹ́ẹ̀ ni ipa ò rajà, ipa ò tà. Àkè gbogbo yẹn pátá wípé ẹ̀ káàbọ̀ sí orí ètò ní alẹ́ ètò nílẹ̀ kan sí ṣe dáadáa lábálẹ́ ẹ̀yin tí ẹ wà lé àkìyẹn kò lé ẹ̀yin tí ẹ wà lọ́nà àkìyẹn kò rìn àjò níbikíbi tí ẹ ti ń gbọ́ wá lórígun mẹ́rin àgbáyé pátápátá àkìyẹnpé ẹ kò déédé àsìkò yẹ a kò pọ̀pọ̀ ṣìṣìn òpin ọ̀sẹ̀ ní àṣẹ lọ́wọ́ ọlọ́run ọba ẹ̀mí wàá ṣe púpọ̀ lókè èèpẹ̀ o kọ́lé akínṣíkù wọ́n ní God will continue to bless you olúmídé john wọ́n ní ẹ̀ka alẹ́sà joshua akínrìndé wọ́n ní more strength my brother God will take us to the promised land and bless Oduduwa nation ní agbára olódùmarè àmì àṣẹ ọlọ́run ọba àti gbogbo yín wípé ẹ káàbọ̀ sí orí ètò ẹ̀yin èèyàn wa lónìí akínyìn o ẹ púpọ̀ ẹ̀yin tí ẹ̀ ń bá wa ṣe àìtò wa ẹ̀yin tẹ́ ti ṣe àtàlẹ́ yìí ẹ̀yin tẹ́ ti ṣe àti àná AIA good afternoon everyone àti gbogbo yín ẹ ṣe gan ni ọwọ́ tí ẹ fi ń bá wa ṣe àìtò yìí pẹ̀lú àṣẹ lọ́wọ́ ọlọ́run ọba ọwọ́ náà ò ní kan ìsàlẹ̀ àpò ibikíbi tí ẹ ti mú owó yálà ẹ̀ ń ra data àbí ẹ̀ ń mú owó ẹ̀ ń sanwó wifi àti àsìkò tí ẹ̀ ń fi lélẹ̀ tí ẹ̀ fi ń wò wá pẹ̀lú àṣẹ lọ́wọ́ ọlọ́run ọba bí a ṣe ń sọ ọwọ́ tí ẹ fi ń mú bí tẹ́ ẹ ti ń mú ọwọ́ náà ò ní kan ìsàlẹ̀ àpò ẹ wà ní irun gbé sọnù bí ò ṣe ibi ọmọ. Bánkọ́lé Fatima Ẹnọlá wọ́n ní olóòtú ẹ̀ka alẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ìlú Oòduà gbèwà Paul olóòtú wọ́n ní well done sir ẹ ṣeun púpọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tí ẹ̀ ń bá wa ṣe ètò yìí bí òkìkí ètò yìí ṣe ń kàn bẹ́ẹ̀ náà lòkìkí gbogbo wa ṣe máa kàn káàkiri orígun mẹ́rin àgbáyé èyí tẹ́ ẹ ti ń fọ́lọ̀ péèjì wa gbogbo yín pátápátá la kí àdúpẹ́ lọ́wọ́ yín odò gbé wa o àmì àṣẹ Èdùmàrè a máa délẹ̀ lérí bó ti lè wù kó le tó ẹlẹ́dẹ̀ àdọ́yọ̀ ariwo lè pọ̀ bó ṣe jẹ́ nìyẹn gbogbo yín pátápátá ẹ bá wa ṣe ètò yìí lálẹ́ tòní ẹ bá wa ṣe àrẹ̀ ẹ bá wa ṣe ẹ̀ Fatima Ẹniọlá wọ́n fún wa ní bond up ẹ ṣé gan ni ẹ thumb up rather ẹ ṣé gan ni ẹ bá wa share ẹ bá wa share bẹ́ ẹ ṣe ń share ẹ máa tẹ love àti like button ẹ ṣeun púpọ̀ olúfúnmi okay honey you are blessed and the Lord will strengthen you in Jesus name amen ẹ ṣeun púpọ̀ ẹ̀yin bàbá àti ẹ̀yin ìyá wa ilẹ̀ ìlérí tí à ń lọ yìí àti débẹ̀ àti hmm, débẹ̀ kínkínní báyìí ló kù bí a ṣe máa ń sọ. So ẹ lè máa béèrè pé kí la gbójúlé kí la gbẹ́kẹ̀lé ná tí a fi ń fi dá wa lójú wípé a ti débẹ̀ ohun tí a gbójúlé ó wà ní ọwọ́ ọlọ́run ọba ọlọ́run ọba ni alátìlẹ́yìn wa kí ló ṣe náà o. ọlọ́run ọba òun náà ni alátìlẹyìn wa kò ní í fi wá sílẹ̀ láéláé nítorí pé adúróde olúwa kò kí ń jẹ ogún òfo wọ́n ní àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé olúwa a ó tún agbára wọn ṣe wọ́n ò fi ìyẹ́ gòkè bí idì wọ́n sáré kì yóò rẹ̀ wọ́n bẹ́ẹ̀ ni wọ́n rìn àárẹ̀ kì yóò sì mú wọn ẹ máa bá wa share ètò yìí ní alẹ́ ètò nìyí èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín apèdègbà ìgbogbo ilẹ̀ turkey ìjìnlẹ̀ marcus náà ló tún dé sí orí ètò lónìí gẹ́gẹ́ bí a ṣe máa ń dé a ti dé bí a ṣe ń dé ṣùgbọ́n ká tó tẹ̀síwájú ẹ jẹ́ kí a gbọ́ orin ilẹ̀ Odùduwà náà kí a tó tẹ̀síwájú ní orí ètò lónìí torí pé ó ní bí a ṣe máa ń ṣe ẹ jẹ́ ká ṣe bí wọ́n ṣe ń ṣe kí ó bàa lè rí bí ó ṣe kíni bí ó ṣe ń rí. ìṣọ̀kan àti òmìnira ò ní kí ẹ jẹ́ kí a máa lépa nítorí pé láláìsí ìṣọ̀kan ó máa di òkè ìṣòro kí a tó dé ilẹ̀ ìlérí ṣùgbọ́n pẹ̀lú àṣẹ lọ́wọ́ ọlọ́run ọba ilẹ̀ ìlérí yìí ti dúró fún gbogbo wa ná oríṣiríṣi àwọn ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ wọ́n ní ifá ò kí ń balẹ̀ kó má rí wí ọ̀pẹ̀lẹ̀ ò ń balẹ̀ kó má fọhùn kò sí ìgbàkúgbà tí a bá wà lórí ètò tí a ní rí ohun kan àbí méjì sọ àtúntìdé náà nìyẹn sí orí ètò ní alẹ́ tí ò ní ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti orí poll and petition tí à ń pariwo láti oṣù mẹ́fà sẹ́yìn ó jẹ́ ìbànújẹ́ ọkàn láti sọ fún gbogbo wa lẹ́ni wípé ìpè kan dédé wọrí aago mi ní ọ̀sán yìí ìgbà tí a máa gbé ìpè náà tá a máa bẹ̀rẹ̀ sí ní takùrọ̀sọ ni a gbọ́ wípé poll and petition tí a ti ń sign láti bí oṣù mẹ́fà ó ti expire ìyẹn ni ìbànújẹ́ àkọ́kọ́ tí ó kọ́kọ́ wọnú ọkàn mi ìgbà wo ni ensars bẹ̀rẹ̀ tó ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ ní ogúnjọ́ oṣù tó kọjá ṣùgbọ́n ṣe ní láàánú pé láàárín ọ̀sẹ̀ méjì wọ́n ti rí poll wọ́n ti rí petition tó lé ní two hundred thousand gada ṣùgbọ́n population wa ní orílẹ̀-èdè location confusion tí a jẹ́ ọmọ bíbí ilẹ̀ Yorùbá nìkan a lé ní sixty million ó wá ṣe ní láàánú wípé láàfó odidi oṣù mẹ́fà gbáko àwọn ta sign poll and petition yẹn a pé thirty thousand. ṣé ká sọ wípé ìyà tó ń jẹ wá nílẹ̀ Odùduwà ò tí ì ká wa lára tó ni torí ìgbà tí mo gbọ́ mo kọ́kọ́ jókòó ìrẹ̀wẹ̀sì bá ọkàn mi wípé ẹgbọ́n náà ṣé ìyà tó ń jẹ wá ní location confusion ṣé kò tó ni àbókò tẹ́ wa lọ́rùn bẹ́ẹ̀ àbí wọ́n kò rò wípé à ń ṣeré ni tó fi jẹ́ wípé odidi sixty million people wọ́n sign petition hundred thousand two million wọ́n sign ẹ̀tì fún oṣù mẹ́fà gbáko tí kìíní ẹ̀ fi expire mọ́ wa lọ́wọ́ tó fi expire mọ́ wa lọ́wọ́ tí ò wúlò mọ́ now a máa need láti bẹ̀rẹ̀ again afresh mo tún wá jókòó èèyàn kó wá ta mí lólobó pé ǹjẹ́ lá ọ̀sẹ̀ tó kọjá lẹ́ni ẹ̀ ta mí lólobó ǹjẹ́ ṣe ẹ̀rí wípé bóyá ìdí tí petition yóò ṣe move ni wípé èmi fẹ́ jẹ́ olórí ìwé fẹ́ jẹ́ olórí everybody wá ń gbé petition jáde kán lè sọ pé orúkọ ti tèmi ló wà lórí ẹ̀ ìwọ tó ní ten thousand followers tó lóò fẹ́ gbé petition sílẹ̀ tó máa wọ́ ti táwọn èèyàn two million máa sign don't you see you are deceiving yourself àná dẹ̀ gbé kalẹ̀ náà kò sí nǹkan tó bàdí ń bẹ̀ o ò kárí àwọn tó kù along ẹlòmíì ní twenty five thousand followers that twenty four five twenty five thousand followers yẹn ẹlòmíì ó fi owó bills ti pay, ẹ ni láti get twenty five thousand followers out of the twenty five thousand followers tó ní lórí page ẹ bóyá agídí ló máa fi ṣe program tó máa rí five thousand tó wo program ẹ̀ ní real life at the end of the day òun expect pé kó sign petition tó máa worth five hundred thousand within two months èmi fẹ́ jẹ olórí ìwé fẹ́ jẹ olórí ara nǹkan tó ń fìyà jẹ wá nílẹ̀ yorùbá nìyẹn torí ó kọ mí lóminú wípé ilẹ̀ yorùbá ní cote d'ivoire àwọn tó wà ní cote d'ivoire àtúnjọ́ ọmọ yorùbá nìkan níbẹ̀ there are more than seven million majority of their population ní Republic of Benin Yorùbá ni wọ́n and they are praying wípé kí Yorùbá tiẹ̀ lọ kó kúrò ní location confusion àwọn tó wà ní Nàìjíríà gọ́gọ́ wọn more than sixty million ká tiẹ̀ gbàgbé àwọn tó wà ní Brazil àwọn tó wà ní United Kingdom they are more than two tó wà ní England nìkan they are more than two hundred thousand ní England nìkan Kama South america o àwọn other european countries Kama South sọ ti turkey àtàwọn other countries around the world ká wá sọ wípé within six months petition poland petition ta sign kò wọ twenty five thousand ìtìjú ńlá ló yẹ kí lè jẹ́ fún wa náà wípé ah serious títí tí kíní ẹ̀ fi expire mọ́ wa lọ́wọ́ now we are going to start we need to start afresh now ṣé ayé ló ń ṣe wá àbáwá ń ṣera wa àbí wọ́n ń ṣe wá torí kò yé mi ná ṣebí ká buwọ́lu petition petition tí ò tí ò ní gbà wá ní five minutes ká wá sign it ká má lè rí thirty thousand for six months yorùbá ẹ ronú yorùbá ẹ ronú ní tìjà lẹ́ẹ̀fẹ́ jà eléyìí tó tún máa ṣe tẹ́ ẹ máa lọ peacefully ẹ̀ tún lè fi ọwọ́ yín kẹ́ ẹ tún fi sign ní ẹ̀ ìtìjú ńlá ló yẹ kí eléyìí kó jẹ́ fún wa now petition mi sin mo wá rọ gbogbo ẹ̀ tẹ́ wà nídìí petition yìí èmi ni mo fẹ́ jẹ olórí ìwọ ló fẹ́ jẹ olórí tó bá ti pa gbogbo àwọn tó wà nílẹ̀ Yorùbá ṣe bó ti bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọba ń sìn tó bá ti wá wà successfully pa gbogbo ọmọ Yorùbá tán pátá màá wá wọ ẹni tẹ́ yìí fẹ́ olórí burúkú yìí fẹ́ jọba lé lórí nǹkan tá a náà fẹ́ nílẹ̀ Yorùbá nílẹ̀ location confusion taláàfẹ́ ń location confusion wípé káwa dìde kúrò nílẹ̀ yìí ni ní ara nàìjíríà káwa lè dá dúró fúnra ara wa òun náà ló lórí burúkú yín tún ra wọlé kó lè sọ wípé èmi èmi èmi èmi èmi èmi ẹ ti gbàgbé pé kúrò lọ́nà kí n kọjá àbí kúrò lọ́nà kan rí mi ọlọ́run ò tí ì ṣetán àti fi ẹ̀wọ̀n ni tọ́lọ́run bá ṣetán àti fi ẹ̀wọ̀n kò sí ni kò síbi tó o lè wà kó o wà lábẹ́ ilẹ̀ ìsàlẹ̀ ilẹ̀ ọlọ́run á fà é jáde sẹ́ẹ̀ wípé àsìkò ti tó fún ẹ ò ń jà nítorí pé ó fẹ́ jẹ́ kó jẹ́ ìwọ nìkan ìwọ náà lọ́ máa rórúkọ ẹ̀ ń bẹ̀ ìwọ náà lọ́ máa sọ pé o gbé petition sílẹ̀ ìwọ náà lọ́ máa sọ pé o ṣe ti bí ìwọ náà lọ́ máa sọ pé o dẹ́gbẹ́ ẹ̀tọ́ ń sílẹ̀ yorùbá one voice yorùbá kìíní kan yorùbá kìíní kan tọ́lọ̀ ń bá sọ wípé lóòótọ́ wàá ṣe successfully a máa gba ilẹ̀ lérí ṣùgbọ́n o ò ní ti ẹsẹ̀ wọnú o ò ní gbé ẹsẹ̀ wọnú ilẹ̀ lérí yẹn o ò ní lè gbé wọ́ kò ní ṣèpè tá a bá tẹ̀ gbìyànjú tá a ṣe gbogbo ẹ̀ tá a bá gbalẹ̀ lérí tó o bá lò ń lọ nàìjíríà tí plane ẹ̀ bá crash ńkọ́ àbí ká gbìyànjú ká ní pé a ti gbalẹ̀ lérí sílẹ̀ ń sìn o láǹfààní ò ti wọ nàìjíríà òun wá ní ó fẹ́ lọ búra fún ẹ ǹjẹ́ ṣé onífọ̀n àbí olúfọ̀n òfìfọ́n tó ń pa ní ànánsìn ṣé bí ó ṣe kúrò lákùrẹ́ tó ń lọ sí ìfọ́n tó bá sọ pé ọba bẹ́ẹ̀ ṣe ń lọ yẹ ẹ̀ ní délé ṣé kò ní jiyàn ẹ̀ àníkàn lọ jókòó kò sí ní tó jọ́ tó ń bá ní wọ́n fẹ́ lọ búra fún ẹ àbí wọ́n fẹ́ búra fún ẹ wọlé àbí ìlú yìí kọ́ ara ẹni tó du oyè tó jẹ gọ́vnà tó ń dìbò fún tó dẹ̀ wọlé tó kú ọ̀la tó máa dórí àlééfà tó dẹ̀ ṣe kíni tó kú. ẹ ṣe jẹ́ ká máa ro nǹkan tá a máa ṣe fúnlẹ̀ wa tílẹ̀ wa máa fi dúró ju pé nǹkan tí ilẹ̀ wa máa ṣe fún wa torí orúkọ i want to have name i want to i want them to see me i want to be at the forefront i want to do this i want to do that ó lè jẹ́ ẹni tí a tiẹ̀ lérò rárá tá a tiẹ̀ fọkàn sí rárá lọ́lọ́mọ wa gbé dìde pé this is the person tó máa gba ilẹ̀ lérí yìí fún wa so why not why don't you do yourself your own part and leave the rest lágbájá gbé petition dìde èmi náà mo fẹ́ gbé petition yẹn dìde go for me everybody ló fẹ́ dáwó sínú go for me pé kó lè mọ̀ pé èmi gangan ni mo gbé sílẹ̀ èmi mo gan mo gbé kalẹ̀ and at the end of the day kò lè wà successful and what you and I fail to understand ni wípé iṣẹ́ tí èèyàn kan bá ṣe tó bá tó èèyàn kan bá ṣe project kan fún six months tó bá wà successful within that six months tó achieve great result tó fẹ́ téèyàn méjì tó jẹ́ tó ní good head tó wà responsible tó bá gbé ìgbésẹ̀ yẹn ó lè má take more than one week or two weeks or even two days because two good heads are better than one but wọ́n fẹ́ fà èmi fẹ́ fà ókè mi gbé petition sílẹ̀ mo rí eighteen thousand people ìwọ gbé petition sílẹ̀ orí twenty five ẹlòmíì gbé petition sílẹ̀ orí forty thousand eighteen thousand plus twenty five plus forty thousand tẹ bá gada ẹ̀ together tó bá jẹ́ ọ̀nà kan ló wà ẹ̀ mọ iye èèyàn tẹ́ ẹ máa ti gada ni na ìgbà tí gbogbo ẹ tí gbogbo ẹ ti expire sí tí ò wúlò fún wa mọ́ gbogbo gbogbo gbogbo agbára yín pèsè èmi mo fẹ́ kán mọ̀ èmi mo fẹ́ kán rí èmi mo fẹ́ kán jórúkọ mi bẹ̀ ṣó kéré kírakítà wọ́n ní ẹṣin ti kú kírakítà pin ìsópin. ìsópin wọ́n ní babaláwo tọ́mọ ẹkú lọ́sàn gangan ojú ló tì oníṣègùn tọ́mọ ẹkú lọ́sàn gangan ojú tì í ṣé wẹ́ẹ́ la fẹ́ rí kò rí já ni àbẹ́gbò ni ò wà gbàtẹ́ pé ráyín lálágbára lágbára lágbára nǹkan tá à ń lé tá à ń gbé kúrò ní nàìjíríà pé eléyìí àfẹ́ afẹ́ ká kó di àfẹ́yìn tẹ́gùn fiṣọ tẹ̀tún afẹ́ gbé wọ ilẹ̀ tútù tá a tún lọ yìí ẹ̀dẹ̀ sọ pé ń jà fáwọn èèyàn àmì why you are fighting for your own selfish interest bẹ́ẹ̀ mo lè fi dá gbogbo wa lójú o ẹnikẹ́ni tó bá fẹ́ dìde nínú ọmọ yorùbá yálà àwa tá à ń ja ìjàyè àbí àwọn tó wà lábẹ́lẹ̀ wípé selfish interest òun ló máa máa gbé ahead of Odùduwà tá a fẹ́ gbà yé ilẹ̀ lérí tá à ń lọ yé pẹ̀lú àṣẹ lọ́wọ́ ọlọ́run ọba tó bá kọ ọjọ́ kan kó délẹ̀ lérí náà ọlọ́run máa yánkì ẹ̀ ni àwọn alálẹ̀ á mú lọ. ẹni tó bá jókòó tó kàn jókòó lọ́jọ́ kan pẹ́sẹ̀ èmi ni wọ́n gbọ́dọ̀ mú láìsí èmi wọn lè rí nǹkan kan ṣe nílẹ̀ Odùduwà yìí ọlọ́run á mú lọ àwọn alálẹ̀ á pè sọ́dọ̀ torí mi ò mọ̀ nǹkan tó kọ̀ sí wa tó bá sọ pé a tẹ̀ ti rí thirty million within six months mi rò pé ó kéré jù mi rò pé ó pọ̀ jù pé àwọn èèyàn ti sign o thirty million people ti sign kátà ni wọ́n pé okay o out of the sixty million tó wà ní nàìjíríà yẹn wípé forty million are youths below the age of eighteen years mo dẹ̀ sure pé kò lè rí bẹ́ẹ̀ at least ó kéré jù àwọn tó ti wọ age of eighteen lọ sókè nínú àwọn sixty million yìí ó kéré jù a sì máa rí forty million àwa sign petition ti fún six months tí petition fi expire mú wa lọ́wọ́ àwọn kankan wà tó máa ń tìyàn lójú tó ju olè lọ à ń pariwo pé let us leave Nigeria let's disintegrate Nigeria let's get our own freedom let's separate ourselves from Nigeria some people still don't believe inú mi tiẹ̀ dùn bí tó ti bẹ̀rẹ̀ yìí torí a ṣe ń pariwo tá a bá ń pariwo sọ̀tún a pariwo sọ̀sẹ̀ ní ká lọ mú proof wa proof wo ló lọ tó bá jẹ́ àwọn ọmọ yorùbá ni wọ́n pa ọba ifó kọ́njọ́ wọ́n máa ṣe àwọn assignment kan fún wa tó bá dẹ̀ já àwọn fúlàní èmi ò lè bẹ̀ wọ́n níṣẹ́ sáwọn ọmọ wa ṣùgbọ́n kó máa ṣe bẹ́ẹ̀ kó máa ṣe lọ ṣé ẹ rí gbogbo àwọn olórí wa lẹ́yọ̀ kọ̀ọ̀kan ẹ máa mú ìyàwó wọn àtọmọ wọn àkọ́bí wọn àtìyàwó wọn ẹ máa pa wọn lẹ́yọ̀ bẹ́ẹ̀ bóyá wọ́n ti ẹ̀ jókòó wọn sí tight bí ata àbá sọ̀rọ̀ Odùduwà wọ́n á lè dìde pé òkè ó yá ẹ̀jẹ̀ á dìde ká gba Odùduwà láti ẹgbẹ̀rún ọdún Christmas láti àbàtẹ̀ 19 tó ti pẹ́ láti ń parọ́ pé àwọn pípù yìí wọ́n ń kidnap wọ́n ń ṣe gbogbo ẹ̀ wọ́n á ní ká lọ mú proof wá tí kí ni proof proof wo ló tún jẹ léè lọ láàárọ̀ yìí sìn chief of staff of Ondo State wọ́n ti kidnap ìyàwó ẹ̀ bó dẹ̀ ṣe máa máa lọ nìyẹn pẹ̀lú àṣẹ Ọlọ́run àti àwọn alálẹ̀ gbogbo ẹni tí ò bá lọ́wọ́ nínú òmìnira Odùduwà tá a fẹ́ gbà yé ara ò kí ń rọkùn ara ò kí ń radì ara ò ní rọ̀ wọ́n wọ́n ní ilé ògbà ọ̀nà ọ̀gbà ló ń ṣe wí àhárà gba bó ṣe máa rí fún wọn ní àti àwọn àti ọmọ wọn gbogbo ìran ọmọ wọn tó bá ní ọwọ́ nínú tó bá tó bá support wọn ṣùgbọ́n kó má gbàgbé gbogbo àwọn ọmọ náà kó má gbàgbé pé ibi tí ẹlẹ́ṣẹ̀ bá ti ń jìyà olódodo á tọ́wò ń bẹ̀ oyún inú ọmọ ọmọ èlé kò mọ́wọ́ mẹsẹ̀ nínú ẹ̀ṣẹ̀ tí àwọn bàbá wọn tí àwọn bàbá ẹ̀ ṣẹ̀ ṣùgbọ́n torí pé ọlọ́run ti sọ wípé èèlì wípé ìwọ máa kú tìrantìran ni èkú yẹn ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ sórí àwọn ọmọ ẹ̀ torí ọjọ́ kan làwọn ọmọ ẹ̀ méjèèjì tí wọ́n lọ sójú ogun táwọn méjèèjì parẹ́ sójú ogun bí bàbá ṣe gbọ́ báyìí pé àwọn ọmọ kú sójú ogun ó ń pàkọ́ straight ó kú ẹsẹ̀kẹsẹ̀ oyún tí ó jẹ́ aláìṣẹ̀ ó sọ̀kalẹ̀ láti inú wá oyún tí ò tí ì yẹ kó wá sílé ayé ó sọ̀kalẹ̀ ó jábọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ bó ṣe máa rí fún gbogbo àwọn olórí ilẹ̀ Yorùbá tó ní pé wọn ò ní gbà ká gba òmìnira wọn ní ká má sọ̀rọ̀ sọ́ba ká má sọ̀rọ̀ sọ́ba ká má sọ̀rọ̀ sọ́ba ṣe ọba tó bá níláárí tó bá ṣe nǹkan tó yẹ kó fáwọn olùwà aráàlú òun náà ní sọ̀rọ̀ sí. ẹ wò ó kẹ́yìn lè mọ̀ wípé àwọn ọba yìí wọn ò ní they don't have anything for you they don't have any plan for you nǹkan tó ti lè mú wọn kó máa ṣerú nǹkan báyìí gan síra wọn ọba kú lánàá wọ́n ṣe patí ní ọba kú lánàá londo state wọ́n ṣe patí ní fẹ̀lẹ́ni àwọn tó jẹ́ olórí tí wọ́n ní wọ́n lè pojú sí ara wọn láàrin ara wọn ẹ̀wá ní kó máa nífẹ̀ẹ́ ẹ̀yin aráàlú ṣáwọn tó ti tà àwọn tó ní oil block àwọn ló máa fẹ́ kẹ̀yìn gbérí ọjọ́ wo lẹ ti rí àwọn ọmọ ọba pẹ̀lú àwọn ọmọ aráàlú tó ń lọ sí the same school rí tẹ́tì rí gbẹ̀yìn lọ́jọ́ sí the same school ni wọ́n jọ ń lọ free education tí wọ́n enjoy òun náà fẹ́ káwa enjoy káwọn ọmọ wa enjoy kátẹ̀gbá pàwọ́ tẹ̀tí gbé tiwa débì kan òun náà fẹ́ káwọn ọmọ wa enjoy yẹn láyé ọjọ́ sí the same school the same seminary schools nígbà àwọn ọmọ ọba àwọn ọ̀jọ̀yà àwọn mínísítà àwọn ọmọ president tó ń jọ ń lọ pẹ̀lú àwọn ọmọ tálákà ìgbà tó yá wọ́n bẹ̀rẹ̀ sí ní separate díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọ́n gbé ó di unity school àwọn ọmọ wa bẹ̀rẹ̀ sí ní lọ unity school wọ́n kọ́kọ́ fún àwọn ọmọ tálákà láàyè kó máa lọ unity school yẹn díẹ̀ díẹ̀ díẹ̀ ìgbà tó yà wọ́n ṣe kínni wọ́n kọ̀ tiẹ̀ wọ́n gap tó wà láàrin wọn wọ́n mú wọn separate ẹ̀ bridge tó wà láàrin wọn break ẹ̀ down ọjọ́ wọ ọba mélòó nínú àwọn first class ọba kẹtọ́ lórí àwọn ọmọ olórí tó máa lọ sí skul pẹ̀lú àwọn ọmọ tálákà á jẹ́ wípé àwọn ọmọ baálẹ̀ àti àwọn ọmọ ọba tí ò lórúkọ lè máa rí ní the same school pẹ̀lú yín but àwọn first class ọba ọjọ́ wo lẹ ti rí wọn ní public school now most of their children are not even studying in the country you see them abroad so how do you expect them to have value for the education system in the country how do you expect them to have to have vision for you ó pẹ́ kó tó pa wọ́n dànù Akérédolú before the election ó gbé Àmọ̀tẹ́kùn dìde ó lóun lọ́ọ̀nchẹ́ ògbé amọ̀tàǹkà wọn bẹ̀rẹ̀ sí ní pa àwọn ọmọ ọlọ́mọ kiri torí election ṣẹ́rí akérèdọ́lù yẹn gọ́gọ́ orí ẹ̀ mo ti fẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ àkọ́bí ẹ̀ tó ń kówó Ondo state jẹ yẹn kẹ́ kọ́kọ́ gbé náà àtìyàwó ẹ̀ tó kọ́ àwọn ẹbí ẹ̀ wá tí wọ́n ń ṣòwò òlu yamayama ní Ondo state ẹ kọ́kọ́ gbé àwọn méjèèjì níṣojú bàbá ẹ máa fídíò ẹ ẹ fídíò ẹ ní kí ọmọ yẹn kó kọ́kọ́ bá ẹ̀sùn náà tó bá bá ẹ̀sùn ẹ fọ lórí ẹ fìbọn fọ lórí dànù tẹ bá fìbọn fọ lórí dànù àwọn gbogbo àwọn tó kù wá sí tight ẹni wo ọmọ bọ́mọ ẹ ṣe ń bá yẹ ẹ̀sùn kó bá yẹ ẹ̀sùn kó kó bá sùn dáadáa kó kó fún nínú fídíò yẹn ẹ wá sẹ̀dẹ̀ sí bàbá wọn. kẹ sẹ̀dẹ̀ sí wọn kó bẹ̀rẹ̀ sí ní ṣe owó yamayama gbogbo ọba tí ò bá support wa èmi tèmi as far as i'm concerned ó dìgbà tí n bá rí pé ọba yìí ṣe nǹkan tó tán kí n tó má sọ̀rọ̀ sí ọba torí pé àwọn la mọ̀ gẹ́gẹ́ bí olórí hello. yes àti ń dúró de yín mú sí i. ẹ ah, sà mo sọ́ọ̀rì gan mo wà lórí program mi lè fi program mi lẹ̀ sà torí wọn wọn wọn put èmi into consideration kan tó pe meeting my fans my followers are they are waiting for me so mi ò lè mà wá cut program meeting tó yẹ ká ṣe ní seven o'clock mà wá cut program torí náà ẹ má ṣe meeting yín lọ lọ́wọ́ bá wa ṣe i need to satisfy my people these are my family now not even not kò sí not even my not even anybody ló lè pè mí kí n kúrò lórí program yìí sìn because we need the freedom in that, that country àmọ́ pé ọ̀rọ̀ freedom náà la fẹ́ lọ ṣe ń bẹ̀ so ṣẹ́rí ilẹ̀ Odùduwà yẹn à ń láti ṣe ìrúbọ tó pọ̀ gan gan gidi à ń láti ṣe ìrúbọ tó pọ̀ gan ṣẹ́rí àwọn alágbára wa yẹn à ń láti fi ẹ̀jẹ̀ wọn ṣe tutù alágbára tí wọn bá fẹ́ ká arọ́nà lọ wọn ní ìtàkùn tó ní kẹrin má rodò tó ń tẹrin náà jọ ń lọ tó bá ní kí erin kó má lọ sódò àbí kó má gòkè ọ̀lọ̀ tó ń tẹrin bá àwọn jọ máa lọ ni ẹni tó bá ní àní lọ àní rọ́nà àlùyọ àrùn àbáyọ ìbílẹ̀ wa làwọn fúlàní ti ń gbà yẹn tó bá ní àní rí ọ̀nà àbáyọ nílẹ̀ yorùbá yìí sẹ̀ àní jà ká gba òmìnira wa ẹ̀jẹ̀ wo la máa fi ṣètùtù à ń sọ̀rọ̀ palliative ẹ wo àwọn aráàlú àwọn tí àwọn àwọn politician tẹ̀yìn jà fún tẹ́ pé gbogbo láìfi ilẹ̀ lè gbé láìfi ilẹ̀ fi ta kite nítorí tiwọn palliative tẹ́ ẹ rí kiri ṣerú yẹn lè ṣẹlẹ̀ laprod gbogbo àwọn àwọn tó wà ní post gbogbo wọn ló máa ti resign gbogbo wọn sọ máa ti wà nù prison wọn ò sọ anything pọ́ lórí palliative yẹn ìyẹn ti lọ bẹ́ẹ̀ èhó lọ́ba of Lagos wọ́n bówó nu pósí nílé ẹ̀ wọ́n ò tiẹ̀ bèrè lọ́ọ̀ pé báwo ló ṣe rí owó pósí owó báwo ló ṣe rí how did you come about the money how did you come about the money nobody talked about it gbogbo àwọn ọmọ tí wọ́n kó níbodè ṣáádú gbogbo wọn ti wà nù prison àtọmọṣú tó ṣe aládàá lórí tí gbogbo yín rí ẹ̀jẹ̀ lára ẹ̀yàlàyàlà wọ́n ti gbé lọ wọ́n ti kó wọn lọ sínú prison láti jẹrin láláì dájọ́ fún láì ṣe anything wọ́n kàn pick àwọn ọmọ ọlọ́mọ kiri àdúgbò wọ́n pick wọn kiri àdúgbò wọ́n dẹ̀ kó wọn ó di wọ̀ nínú prison wọ́n kọ́kọ́ lò over a week ní police station after that wọ́n kàn kó wọn lọ sí court wọn ò sọ anything from there ó di prison yard àwọn ọmọ yẹn wà nù prison sin àtẹni tó ní àpalára he is not in prison yard there miwa àwọn tí wọ́n ń kówó wa jẹ tó ń ṣòwò wa yamayama tó ṣe bó ṣe wù wọ́n nobody ló sọ̀rọ̀ nípa ẹ̀ àtẹni tó fi tó fi palliative tó fi ṣe birthday màtí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ táwọn èèyàn ń sọ̀rọ̀ mo ní gbogbo ilé ẹ̀ máa gbà wọ́n máa gbàgbé ẹ̀ very soon nísinsìnyí wọ́n ní àìlè yìí ò lè rí bẹ́ẹ̀ àṣírí tútú ṣe é tún gbọ́n kankan pẹ̀ mọ́ ṣó sàn kankan pẹ̀ mọ́ nobody will talk about it because ó kàn wò wá ó kàn wò wá gẹ́gẹ́ bí irinṣẹ́ táwọn lè fi ta kite táwọn kàn lè ṣe anyhow sí wọn sí bó ṣe wù wọ́n and it is true gbogbo bó ṣe ń ṣe tó kò sí gbọ́dá lè ṣe sí but ẹ lọ kọ́ sílẹ̀ lẹ́nìí today's date is 27th of november revolution is coming up very soon because a time is coming a time is coming ìgbà tó bá máa sún wọn kan ògiri torí pé ńgbà míì gbogbo àwọn tó wà ní nàìjíríà yẹn tó máa ń pè mí gbà máa kọ́ máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni because most of them tá a bá ń bá wọn sọ̀rọ̀ wọn ò kí gbọ́ they think we are joking they think we don't know what we are doing they think we are just joking we are lying ṣùgbọ́n ó ti ń délẹ̀ sí ó ti ń délẹ̀ ó ti ń délẹ̀ wọ́n wá mú pé wàá sìn ẹ bá wa ṣe ti bí ẹ bá wa ṣe tọ̀hún not everything we can do èyí tá a bá lè ṣe á ṣe èyí tá a bá dẹ̀ lè ṣe á máa fi sílẹ̀ but mo mọ̀ pé a time is come tẹ́ pé àwọn gógó fúnra wa wọn ò ní gbà mọ́ we cannot continue like this and call ourselves a nation ojoojúmọ́ ni wọ́n pààyàn sí ṣèbí tí ọba tí wọ́n sì pa lánàá ṣèbí torí ó jọba ni àìmọye àwọn tí wọ́n ti pa di bá a ṣe ń sọ̀rọ̀ lẹ́nìí sìn àìmọye àwọn tí wọ́n ti pa now robbery tó ṣẹlẹ̀ lórí omi lánàá ṣẹgbẹ́ ẹni tí ń pa ẹ̀ you won't hear anything about it because ordinary citizens ni wọ́n ẹranko lásán ni wọ́n lójú tiwọn but because orí pé eléyìí jẹ́ ọba ni gbogbo èèyàn ṣe ń pariwo ẹ̀ síta many people are dying day in day out in that country many are dying and robbery tí wọ́n sọ pé ó ṣẹlẹ̀ lórí ọmọ wọn ló wà bloody gan but wọn ò ní sọ̀rọ̀ nípa ẹ̀ torí olórí burúkú ni wọ́n eh? about two weeks ago ni wọ́n sọ pé wọ́n lọ wọ́n lọ invade ìlú kan ní màyẹn ṣe gbọ́ anything pa ẹ̀ you won't hear anything about it because kò kàn wọ́n lára torí pé ó kàn wọ́n lára sì náà ṣe ń pariwo ṣé ìyàwó chief of staff Ondo ní the first place tó kàn di kidnap but because he's a prominent person torí ẹ̀ náà ṣe ń pariwo síta so I want the youth kó gbára wọn dìbà kó bẹ̀rẹ̀ sí ní wọlé kó máa pa wọ́n kó máa pa wọn lẹ́yìn kọ̀ọ̀kan because àwọn ni wọ́n báyé wa jẹ́ nípa bí dáadé yìí téèyàn ò bá láàánú fún wọn kò lẹ́ṣẹ̀ nú kò ní ẹ̀ṣẹ̀ nú we need to pay them back pẹ̀lú bó ṣe pay wa àwọn kan sọ pé torí ọba wa ni wọ́n ẹ̀ ká má ṣe kíní kan kíní kan kí làwọn fúlàní fẹ́ máa sọ to hell with fúlàní nǹkan tó fẹ́ sọ because téèyàn bá gé mi nímú jẹ tí ọ̀rọ̀ ti ikú tó wà ń bẹ̀ tí bá gé jẹ nífùrọ̀ láì ro tìgbẹ́ tó wà ń bẹ̀ kò léèwọ̀ ọba tó wò ṣùṣùṣù tó gbé ilẹ̀ ilé ayé ìgbésí ayé àwọn ọmọ ọjọ́ iwájú aráàlú tó gbélé àwọn fúlàní lọ́wọ́ tó gbélé fúlàní lọ́wọ́ táwọn aráàlú náà bá wò ṣùṣùṣù tó bá mú ẹ̀mí tí ọmọ ẹ̀ tó bá dá légbodò kò léèwọ̀ nú torí ó ti bà ayé wọn jẹ́ ọ̀rẹ́dì tẹ́ bá dé nàìjíríà lẹ́ni ká ẹ tó rí èèyàn tó ní smiling face ní nàìjíríà lẹ́ni a jẹ́ wípé àwọn olówó bí gbogbo wọn ṣe máa lejú kókókókókó lélẹ̀ kí ló dé ṣe pààyàn sójú ogun ni kò ń ṣẹjọ́ wọn ìyà ló tó ìyà ló ń jẹ́ bẹ́ẹ̀ ṣé ọ̀tọ̀ yẹ pé tó bá ń lọ síbi iṣẹ́ ìrònú ló máa fi lọ síbi iṣẹ́ tẹ bá kí lẹ́nu iṣẹ́ gan-an wàhálà nítorí ó ti ń ronú wàhálà tó máa dé padà bá lé tí ò bá mówó lọlé tó bá tún wá jàjà kúrò lé tráfíìkì tó máa kò sí ń kọ́ tó bá tún wá jàjà tún wá wà nínú mọ́tò ẹlòmíì inú mọ́tò gbogbo iṣẹ́ tó ti tó ti fi àti àárọ̀ ìrọ̀lẹ́ ṣe inú mọ́tò ni wọ́n ti fà á yọmọ lára kò wá síbi tó safe ẹlòmíì tó bá tún wá délé gan-an àti wá sùn gbádùn wàhálà ni ìbí lọ́jọ́ sí wọ́n máa ń fumigate kiri àdúgbò ọjọ́ olè ti rí wọn tí wọ́n fumigate gbẹ̀yìn ẹ̀fọn everywhere kò sílùú tó máa dé nàìjíríà tí ò sẹ́fọn kí èho federal capital territory kó má ní public bus and we call that a country do we call that a country? no ìyẹn ò kì í ṣe country and until we move out of that country now kò sí nǹkan tó lè dẹrùn fún wa kò sí nǹkan tó lè dá fún wa kò sí ọjọ́ iwájú kankan tó níláárí fún wa bí nàìjíríà ṣe rí ní last month ó ti worse jù bẹ́ẹ̀ lọ lé nísìn ṣèbí ní last month ẹ gbúrò pé ẹ gbúrò pé wọ́n pọ̀ ba ṣùgbọ́n lé nísìn ẹ ti gbúrò pé wọ́n pọ̀ ba ìbí last month ẹ tí gbúrò pé wọ́n ti wọ́n ti bẹ̀rẹ̀ sí ní kàn sí àwọn olóṣèlú ṣùgbọ́n lónìí sẹ́ ti bẹ̀rẹ̀ sí ní gbọ́ ẹgbẹ́ wọn ti kàn sí àwọn olóṣèlú àbí bẹ́ẹ̀ kọ́ ìgbà tó bá máa tún di ọ̀la ó lè jẹ́ àwọn gọ́vnà gangan lẹ́ máa rí tí wọ́n máa kidnap àbí kàn tẹ̀ wọlé kan lọ pa wọ́n. lára ètò tí mo ṣe ní last month mo ní àwọn bá wà lára àwọn first target ní last month ṣì ni ẹ̀yin tó bá mọ déètì kó lọ wo program yẹn mo ní àwọn ọba wa àwọn wà lára àwọn first target àwọn ọba àwọn àwọn àwọn ọba àwọn àwọn pastors àwọn religious leaders wọ́n wà lára àwọn first targets tó fẹ́ máa mú balẹ̀ àfa sọ̀rọ̀ òjòkun lọ́lọ́run ṣẹ̀rí ọ̀rọ̀ wọn mo sì sọ last month tó ti ṣẹlẹ̀ báyìí ní mọ́ǹtì yìí o ṣùgbọ́n tá a bá ń sọ ẹ máa lẹ́nu wá rùn ó ti bẹ̀rẹ̀ lórí àwọn ọba ó máa kúrò ń bẹ̀ sí ó máa lọ sórí àwọn religious leaders Don't if you if you like call yourself imam pé wọn ò ní fọwọ́ kàn ẹ́ they don't Fulani don't don't discriminate when it comes to killing provided you are not as long as you are not from their tribe you are not part of them they don't recognize you as human being because they themselves are animals o le believe o le o le expect kí animal come and behave like normal human being so call yourself Yoruba imam or whatever they don't care about that what they are after is your land they don't they don't care about your life whether you live or you don't live they don't even want you to live ò bá máa kírun kó máa kó máa fojoojúmọ́ jókòó sórí awọ wọ́n máa mú ẹ balẹ̀ ni because ọmọ yorùbá ni ẹ so it's better you rise up now to this occasion àbí pastor ni mi èmi máa gbàdúrà sọ́lọ́run when the time comes wàá máa pe jésù kò ní dẹ́ ẹ lóhùn torí pé ọlọ́run ò ní ran láìṣe lọ́wọ́ heaven help those who help themselves if you don't help yourself God will never help you beyond yourself. wọ́n sẹ́ndì fídíò kan sí mi bíbá jẹ́ kí n wo fídíò yẹn náà. so àwọn tí wọ́n pity ọba tó pa I don't pity him. Yeah, I think this video is going to be useful for us. Hello. Hello, Yes, sir. Ẹ káalẹ́ sir. Yes, sir ọlọ́run àtúntò máa tagbára dọ̀tun. àmín sà. yẹni lálẹ́ yìí you said almost what I have in my mind because èmi ti ń wò wípé there are some things not done for it's not possible àwa Yorùbá táwa lóde ayé yìí fún that long only signation ìgbẹ́kẹ̀lé la rí petition tó tẹ̀lé tó pè fún àwọn rí wọ́n á wò pé tó tiẹ̀ ń ṣe kínní nǹkan ṣé wọn ò rí pé something wrong somewhere something is absolutely wrong somewhere. wọ́n fẹ́ dolórí ni mo mo fẹ́ kọ́ mọ̀ pé mi ni mo gbé petition sílẹ̀ eh, lágbájá gbé tẹ̀ sílẹ̀ lánàá èmi náà lọ gbé tèmi sílẹ̀ lẹ́nu àwọn olórí burúkú dédé àwọn wèrè dédé instead of us to come together under one umbrella to come together under one umbrella bó jẹ́ Koiki ló gbé sílẹ̀ lẹ́sọ̀pọ̀ Koiki bó jẹ́ Dara ló gbé sílẹ̀ lẹ́sọ̀pọ̀ ta bó jẹ́ àwọn yorùbá one voice ló gbé sílẹ̀ let's support let's support them ká sign petition yìí tabagbòmìnira náà ilẹ̀ títí ẹ ló máa wà ilẹ̀ tèmi ni mo máa wà náà everybody wants to be the head. exactly so wetin we we can if people say that something is wrong here bẹ́ẹ̀ náà ni me here. Yeah. for that period èyí báyìí figure ìlọ́sìrì ní ọmọ yorùbá can if people say something is wrong but like you rightly said everybody wants to be boss everybody just want to be boss and it's not done that way that means everybody want go selfish interest wọn ló ń jà fún. selfish interest but, most of them don't jà now they don't care but, they don't care whether we get the freedom or we don't get the freedom. but they will be surprised like you rightly said they will be very very surprised If it wọn ti ẹ fọkàn sí ẹni tí wọn ti ẹ fọkàn sí wọ́n dẹ̀ máa gbòmìnira yẹn. by the grace of God and very shortly wọ́n máa wà surprise. wọ́n máa very surprise. wọ́n máa very very surprise. wọ́n máa bá wọn láàbò tó gbogbo ìtọ́ ṣe ń ṣe tó wọ́n fẹ́ máa pọ́njẹ́ bẹ̀tẹ̀ láti sáà yẹn ọlọ́run máa dójú tì wọ́n ọlọ́run máa dójú tì wọ́n. I don't know. I just don't know. I don't know what's wrong with our people. I don't know no no no no ṣẹ́rí ṣẹ́rí ọlọ́mọ àmọ́ ṣẹ́rí tọ́lọ̀ bá ń ṣeré àmọ́ níbi ló ń ṣe ṣẹ́rí gbogbo èdè tó ń ṣẹlẹ̀ yìí bọ́lọ̀ ń ṣe fẹ́ kó rí nìyẹn so we know who is who ṣẹ́rí tàbá wò lọ síwájú ká máa wò sẹ́yìn àgbà pé òkè bọ́lọ̀ ṣe fẹ́ kó rí nìyẹn so ká má bàa tún kó ẹ̀rọ mérò gbogbo àwọn tí wọ́n ṣe bí wọ́n tí wọ́n ṣe yẹn jẹ́ kó máa ṣe lọ bẹ́ẹ̀ let's just gbà pé bọ́lọ̀ ṣe fẹ́ kórè nìyẹn ẹgbẹ́ yorùbá nation wa yẹn o ọlọ́run máa mú wa débẹ̀ ẹ̀kó tó mú wa débẹ̀ ó fẹ́ ká ká fojú àwọn tó fojú tó fi ojú àwọn ọ̀tá tó fojú jọ rẹ̀ hmm. ọlọ́run fẹ́ ká rí gbogbo wọn ọlọ́run yọ ọlọ́run yẹ kí wọ́n níná. màá tó fi táwọn tó náà wọ́n ṣe kínní yìí wọ́n bá a sọ̀rọ̀ wa ọlọ́run fẹ́ ká máa rí true intention wọn ni. so tẹ́pá máa dé eh, promise land wa àtúndọ̀ṣe the same mistake tá a ṣe location náà ìyá àgbà kí bọ́lọ̀ ṣe fẹ́ nìyẹn ìyá àgbà kí bọ́lọ̀ ṣe fẹ́ nìyẹn àmọ́ bá ti wá lọ. bless you sir. ọlọ́run tó máa fún yín ṣe. àmì sà ẹ ṣeun sà. tí wọ́n bá ń ro ọ̀rọ̀ nàìjíríà ń gbà mí ọ̀rọ̀ yorùbá ń gbà mí a máa fọyàn lórí because you want to you just want to get to that place by all means why position tọ́lọ́hún ò bá yan ẹ sí ò lè débẹ̀ you can never ever get there tó bá kù díẹ̀ kó débẹ̀ wàá ṣìṣe àbí nǹkan kan máa ṣẹlẹ̀ tí yẹ pé kò ní jẹ́ kó débẹ̀ and if you eventually get there you won't last there that's just it hello sir. hello sir. yà ẹ kálẹ́ sir. ẹ sir. yes sir. Yeah, mr david náà sọ̀rọ̀ láti ilé ayé sir. ẹ káàbọ̀ sir. Yeah. yes sir ohun tí èmi fẹ́ sọ sí àárín yẹn pé ṣẹ́rí àwọn dádì kan sọ pé bọ́lọ́run ṣe fẹ́ nìyẹn ọ̀rọ̀ gidi ni wọ́n sọ ṣùgbọ́n èmi fẹ́ kẹ́ ẹ mọ̀ mo fẹ́ kí gbogbo wa mọ̀ pé bọ́lọ́run ṣe fẹ́ kọ́ nìyẹn ṣe yín sà àwa láàrin ara wa la fẹ́ bẹ́ẹ̀ la fẹ́ bẹ́ẹ̀ kò ń ṣọlọ́run ṣe yín sà àwa láàrin ara wa la fẹ́ bẹ́ẹ̀ ṣe yín ẹ if we want peace we must put first. sure. ṣe yín sà should we want peace we must pieces every damn thing first ọlọ́run ọba ṣe é anybody to bá gbà ọkàn jẹ wọn wọn gbọ pa kí ni kí ti wá pẹ̀lú ọba fọ́kọ̀ bá fuck him and all his uh, conspiracies so who, who is he wọ́n gbọ́ bá wọn yòókù ẹ̀ ṣe pàtí wọ́n prove how unreasonable mm-hmm. and how stupid they are ṣe yìí. They are not proving how stupid Yorubas are because we are not stupid and we are not as foolish and as demeaning as they are. they are proving how stupid and how incompetent they are. Showing so what they are proving to the world is that they are worthy to be a leader. They are just a boss because boss always claim I, while a leader always say we. Showing boss always say uh, go there, but a leader will say, let's go there. Traitor. A boss will always claim, it is me, I did it. A leader will say, we did it. Traitor. So that is it. Sherry, Thomas Jefferson once shot a man, once shot seriously in the White House for treason. Check that. ẹ jẹ́ pa gbogbo irú akí olú bàbá olúkúpó sí ẹ̀kan gbé síta abódé jẹ́yìn ìgbà lọ́dọ̀ ẹgbẹ́ ẹ̀kan gbé síta padà mọ́ ṣé ló dì sáàfù ẹ̀ akí èèyàn tẹ́mi mọ̀ dáadáa ni ṣé yẹ ẹni tẹ́mi mọ̀ dáadáa ni tọ́ba ìfà tọ́ba fún mi láǹfààní pé kí n lọ pa ọba the first head man ọlọ́pàá akí olú ni hmm. ṣé yẹ so but ìyẹn kọ́ ni afẹsọsọ yìí wọ́n gbé ìyàwó kìnìkan kìnìkan no remorse no regret fuck them tọ́wọ́ bá ṣe bẹ́ẹ̀ fún wọn wọn ní mọ̀ bí ṣe ń lọ mo mọ̀ pé very soon gbogbo wọn máa sá ṣe yìí because wọn ò lé ṣe yìí wọn ò lé wọn tó bá ṣe eré tí wọn náà. àwọn tí wọ́n fi jẹ́ olórí tó ń fi jẹ́ aṣíwájú wọ́n ṣíwájú ara wọn ni wọn ò ṣíwájú àwa yorùbá o ṣe yín sà wọ́n ṣíwájú ara wọn ni wọ́n ṣe wà yẹn ṣe yín so wọ́n di ẹ̀fà ìyá fiancé mi wọ́n kidnap ẹ̀ wọ́n dẹ̀ pa ìyá mi hmm. nígbà tí ó di pé afẹ́ lọ gbà pé kìíní àṣé àwọn ẹnìkan tí wọ́n jọ kidnap wọn àwọn yẹn ti dé ọlọ́pàá wọ́n á discover location táwọn guys ẹ̀ wà sọ́kàn tó dé àwọn kò kúrò lẹ̀ bọ́ ẹ̀ pa wọ́n pa àwọn ẹnìkan sọ́nà àrùn yẹn tó pa ìyá fiancé mi wà lọ ṣe é ń sà ta ló gbọ́ nìyẹn kò sí because she is not prominent. everybody wa ń pariwo wọn pa wọn gbé ìyàwó sínẹtọ èèyàn kan ní ìyá mi hmm. ṣé sínẹtọ àbí ìyàwó gómìnà olórí méjì. bóyá olórí méjì. fún mi ló wà lára tiẹ̀ ni àbójé ẹ̀jẹ̀ kan náà wọn ló tán náà gbogbo bí gbogbo wa ni wọn á sọ pé ó pẹ́ kó tó pa ogun wọn dànù kò ní da fún wọn pátá. wọ́n ìrètí wọn kọ́ máa lọ kọ́ pọ̀ pa gbogbo wọn saying sir about this petition ọlọ́run ọba i don't know anything about it ṣeun sir ah. yorùbá one voice níbí mo ṣe join mi ò fẹ́ join tẹ́lẹ̀ torí hypocrisy náà ṣeun sir but now i'm part of it whether i like it or not i must contribute tí n bá believe pé kò dáa èmi náà gbọ́dọ̀ wọ ọbẹ̀ kí n kò nǹkan tí mo lè ṣe ní line tèmi ní level tèmi tí mo mọ̀ pa fi dá táwọn ọlọ́tẹ̀ bá dẹ̀ gbé tó bá fẹ́ bá mi dùn màá ra fi kíní yẹn lẹ̀ máa take care bẹ̀ ọlọ́run máa expose wọn. ìsàlẹ̀. ṣé yẹn ní so here is my point sir honestly I did not know anything about petition. Ah, petition ẹ ti wọ́n ti wà for six months. there was a time that we did a meeting here. táwọn bàbá wa àwọn ọmọ mi wa tẹ́bàdìmọ́ ìbẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ síra wọn. ó dùn mí nínú ọkàn mi mo ní láti pè kán mú wọn lẹ́yìn pé wọ́n mi ṣe bẹ́ẹ̀ ṣe máa ń ṣe ní ìgbẹ́lẹ́lẹ́. tí wọ́n sọ̀rọ̀ síra yín a lè tolerate ara wa. ẹ má sọ̀rọ̀ síra yín ẹ má include àwọn abẹ ẹ fàyà ara yín láàrin ara yín a expect pé kí gbogbo wa náà ní pé bóyá kí a ní agreement kan náà fún mi because kò sọgbọ́n ọlọ́tẹ̀ máa wà for every Jesus there will always be a Judas ṣe ń ta tó bọ́ kó kó pé àwọn ọmọ mi ní àmọ́ ah, mi kò dá báyìí o pé mi ò mọ ọtún bá máa ṣẹlẹ̀ ẹ má máa jẹ́ ká wà ẹ má máa jẹ́ ká wà lórí meeting bẹ́ẹ̀ tẹ bá máa fájà ara yẹn fájà ara yẹn láyé ọ̀tọ̀ ṣe yín sá here is my point about the petition of a thing tó bá possible tàbá lè fi start ṣe yín ní let's promote the crusade ṣe yín sá I believe things will be better because ṣẹ́rí ọ̀tá ẹ̀ sọ òtítọ́ It's about the best thing right now is the solution and the way forward n tí mo rí bẹ́ẹ̀ nìyẹn sá. ẹ ṣé gan sá God bless you sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. <sighs> Yorùbá eh, you better think now now kó tó di wípé ó pẹ́ jù tó bá ti lè ṣe mistake gbalẹ̀ wa lọ́wọ́ wa in the next one million years a lè má lè gbérí mọ́ ẹ wo nǹkan tó ṣẹlẹ̀ ní Turkey Turkey was hundred percent eh, Christian country ìgbà táwọn bíbí yìí dé tí wọ́n dé ọjọ́ kan wọ́n eradicate gbogbo wọn and this is the same tactics tí wọ́n lò lẹ́ni ẹ má gbàgbé pé turkey wà lára àwọn tí wọ́n sponsor wọn tí wọ́n fún wọn ní ammunition ẹ má gbàgbé o wọ́n wà lára àwọn tí wọ́n ta ammunition fún wọn àwa ń sọ̀rọ̀ àwọn olórí burúkú kan ní ká má sọ̀rọ̀ sí ọba ká má sọ̀rọ̀ sí àwọn olórí to who is the olórí to help with them kò ní dáa fún gbogbo àyàfi tó bá yẹ pé wọ́n mean good for, for our nation which is Oduduwa nation torí owó selfish interest owó tó máa gba nǹkan tó máa jẹ tó máa pa wọ́n ọba ìfọ́nṣẹ́ gbowó tí ó kó gbogbo gbogbo ẹ̀ meeting tó lọ ṣe ṣé wọ́n sọ pé meeting Yorùbá ló lọ ṣe ni bó ṣe máa da fúnlẹ̀ Yorùbá àbí meeting selfish interest wọn ògbówó yẹn sì ṣó ti kó lọ gbogbo contract tó ti gbà ṣó ti kówó ẹ̀ lọ àkútúkù gbogbo wọn lọ́nà ọ̀run. yàrá bá Fatima Eniola wọ́n ní olóòtú ẹ̀ka alẹ́ kó ọ̀rọ̀ ìlú odò àgbèwà àmì àṣẹdùmarè ya Paul olóòtú wọ́n ní well done sir Bankole Fatima ọ̀tọ̀bọ̀ olúfúnmi òkè you are blessed and the Lord will strengthen you in Jesus name amen ẹ ṣé púpọ̀. hello sir. mi ò sọ mọ́tò. ẹ sà ìkàlẹ̀ sà. ìkàlẹ̀ òun ta oníkan ló ń sọ̀rọ̀ akíndélé ẹ sà ẹ káàbọ̀ sórí ètò sà ẹ káàbọ̀ sórí ètò sà. ọ̀nì ẹ̀kú ètò. ètò ni ẹ sà. kọ́ àtúbọ̀ gbàgbára dọ̀tún o. àmín o. báwo lọ́dọ̀ yín bẹ̀rẹ̀ sà iṣẹ́ ni ẹ sà. ẹ wò adúpẹ́ fọ́nà o. ṣe ní ọ̀rọ̀ tí ẹ mú wá lálẹ́ yìí yẹn. bẹ́ẹ̀ sà. ọlọ́run kò kó sàánú wa ni. ìgbésí ayé àwọn èèyàn wa òun lè rí yẹn òun yẹn bó ṣe wà káàkiri káàkiri nìyẹn àfẹ́mí àfẹ́mí àfẹ́mí àfẹ́mí àfẹ́mí ọlọ́run kó ṣàgbà wá lọ́wọ́ wọn. àwọn náà la ní láti dìde láti gbára wa. ọlọ́run kó mú wa débi bá láyọ̀ kó wa kó bá wa ṣe. ẹ ṣe gan ẹ ṣeun sá ìgbà ẹ ti ẹ pípẹ́. ọ̀rọ̀ ìsàn ẹ ṣe kan sá ṣùgbọ́n nígbàgbọ́ tèmi èmi nígbàgbọ́ pé àwa fúnra wa la gbọ́dọ̀ dìde láti múra wa délẹ̀ ìlérí torí wípé kí ká ní àwọn ọmọ Ísírẹ́lì wọn dúró pé Ọlọ́run máa kó mú wọn ó máa gbé wọn dìde kúrò ní Egypt ó máa gbé wọn lọ sílẹ̀ ìlérí wọ́n máa wọ́n sì máa wà ń bẹ̀ dé ọ̀la ṣùgbọ́n láti gbé ìgbésẹ̀ wọ́n láti gbé ìgbésẹ̀ ìgbà tó wà létí Òkun Pupa kí ló ṣẹlẹ̀ ká ní ìgbà yẹn pé bí òkú ṣe pínyà sí méjì ìpè tí Mósè ní ó yá ẹjẹ́ máa lọ àwọn ní irọ́ ẹ̀rù ń bà wá o a fẹ́ lọ a lè jẹ́ kíkiní kan a lè jẹ́ kómi yẹn padé mọ́ wa ṣùgbọ́n wọ́n sì ẹrù yẹn ó jẹ́ yẹn wọ́n pa á ti sẹ́gbẹ́ kan wọ́n gbìyànjú láti wọnú omi kọjá tí wọn bá gbégbèsè God will never support them ọlọ́kùnrin àwọn tọ́lọ́run bá dúró láì bí ten minutes tí wọ́n bá ṣe kíní á pa you are not ready to go so we need to help ourselves everything is not is not is not God God God God ọlọ́run máa ṣe ọlọ́run máa ṣe ọlọ́run ní ìwọ kò gbọ́dọ̀ pààyàn tó bá ní ìwọ kò gbọ́dọ̀ pààyàn ṣé ọlọ́run ní ọmọ tó fẹ́ tẹ fẹ́ pa ó ní ẹni tó bá ṣẹ̀ nípa idà tó bá aṣubú nípa idà ṣùgbọ́n látìgbà tí wọ́n ti ń pa yìí tó ń pààyàn mélòó nínú wọn la ti pa ọlọ́run ò ní ran aláìṣe lọ́wọ́ àwa gangan fúnra wa gbọ́dọ̀ gbé ìgbésẹ̀ tá a bá gbé ìgbésẹ̀ wo tí wọ́n máa fi pa gbogbo àti máa pariwo jésù jésù ẹ máa pariwo aláwò aláwò aláwò ní dáyín lóhùn jésù ní dáyín lóhùn kò ní dáyín lóhùn ayé àtijọ́ máa sọ pé ẹ kẹ̀kẹ́ ogun yìí ìlú ká kẹ̀kẹ́ ogun olè rí lẹ́ni tó ń yí ìlú ká kẹ̀kẹ́ ogun kankan ò sí mọ́ tó ń yí ìgboro ká ẹ̀yin gbogbo fúnra yín lẹ́ máa jà fúnra yín ìjọba ọ̀run tẹ́lẹ̀ tí gbogbo èèyàn sì ń wọ̀ ti pẹ̀lú sùúrù pẹ̀lú sùúrù lọ́lọ́run ti sọ wípé ìjọba ọ̀run gan ẹni tó bá fẹ́ wọ̀ ìjọba ọ̀run gbọ́dọ̀ ṣe iṣẹ́ tipátipá takuntakun tipátipá ló máa fi wọ̀ ìjọba ọ̀run ìyẹn tí ìjọba ọ̀run bá wà tipá tipá tipá ti kúkù òun ló máa fi déjọba ọ̀run káwá jókòó ká ní jésù máa ṣe ọlọ́run á ṣe aláwọ̀ á ṣe aláwọ̀ kọ́ màmá wẹ̀ ẹ́ máa yín múlé yín lórí ni aláwọ̀ ló máa ṣe we need to take that step now bó jẹ́ àwọn ọba la fẹ́ pajá pa gbogbo wọn dànù tọmọtọmọ tìrantìran kárùn gbogbo wọn dànù bó jẹ́ àwọn olóṣèlú la fẹ́ dì pẹ̀lú ẹ jẹ́ ká dì pẹ̀lú wọn mercilessly bó ṣe dì pẹ̀lú Samuel Doe ní Liberia let's deal with them one after the other bó jẹ́ mass burial la máa ṣe fún wọn ká gbẹ́ ká gbẹ́ grave sílẹ̀ ká jù wọ́n láàyò live ká gbé caterpillar kó gorí wọn kọjá pátápátá united nations sanction wa pé a fún wọn ní kínní genocide we don't care because àwọn gogo ti pa wá àìmọye àwọn ọmọ wa tó ti pa lápasáyé àìmọye ẹni tó ti kú kú ọ̀sùn gbogbo ẹ̀kú àròtẹ́lẹ̀ tí ò ń ṣe kú ọ̀run so tá a bá pa wọn náà kò léèwọ̀ ńbẹ̀ let's kill them gbogbo àwọn governors àwọn ministers àwọn commissioners àwọn senators tí wọ́n jọmọ yorùbá tí wọ́n tí wọ́n lọ́wọ́ nínú òmìnira tá à ń jà fún even àwọn ọmọ ìlú gan pàápàá jùlọ àwọn tí wọ́n rí ẹ tí wọ́n wà ní nílẹ̀ yorùbá tó sọ pé àwọn ti rí ẹsẹ̀ wèrè láwọn tó wà láàbúrò tó ń sẹ̀dọ̀wọ́ sí wọn tó ń gbowó wọn tó ń yẹ kínní kó pa gbogbo wọn dànù torí pé irú wọn ò gbọdọ̀ wọnú ilẹ̀ yorùbá tábà gbòmìnira tán let's kill all of them tábà pa wọn tán àwọn fúlàní gan wọn á bẹ̀rù pé àwọn pípì wọn ò lè polójú o let's let's eliminate them mi ò pity ọba tó kú o i don't pity him bó jẹ́ dáàdì mi ló kówó òlu jẹ ẹ pàdánù kó jẹ́ ìyá mi kó jẹ́ ẹ̀gbọ́n mi kó jẹ́ àbúrò mi kó jẹ́ ọmọ mi ẹ lé eliminate ẹ̀. hello sir. hello sir ẹ kú ètò ẹ kú iṣẹ́. iṣẹ́ ni ẹ sà. ẹ káàbọ̀ sí létí sà. ẹ kú ẹ kú kó lè dáa. ẹ sà ẹ ṣe ń sà. ẹ rẹ̀ kújọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú sà báwo ni iṣẹ́ lọ́dọ̀ yín sà ẹ wà adúpẹ́ fọlọ́ adúpẹ́ adúpẹ́ adúpẹ́ púpọ̀ ẹ ṣeun onírẹ̀ ẹ ṣeun ẹ ṣe kú gbìyànjú mo ń wo gbogbo show tẹ́ ẹ ti ń ṣe since two days ago mo kàn mo kàn ń wo ẹni tí kálukú ń sọ lórí ohun tó ṣẹlẹ̀ so ẹ mọ̀ most àwọn èèyàn ti understand pé gbogbo tẹ́ ẹ ń sìn is hundred percent right percent true bẹ́ẹ̀ ni. so àwọn náà ti rí gbogbo tá à ń pariwo for the past four five months six months ago àwọn náà ti rí pẹ́ńsìn ó ti ń bọ́ sójú ọwọ́ wọ́n ti mú wọlé lọ bọ́ba mú pọ́ba just swear like that swear. so but ká tún sọ̀rọ̀ síbi tó tọ́ wà yín tó ṣẹlẹ̀ yìí kì í ṣe pé ó lẹ́nu àwọn ọba tó kù ní lẹ́sìn ni o mo ò kí ẹ o. wọn ò kí ẹ mo ò kí ẹ. kọ́sùn bá kí ẹ wọn ò ní ṣe patí ní palace ọ̀ní ọ̀fífẹ́ lẹ́ni. pé ọba àkàṣẹ̀kúnlẹ̀ Yorùbá ṣòbó yẹ ká fi ọ̀wọ̀ yẹn ká ṣẹ̀ fi fún ọba yẹn so mo ò kí and number two ṣe rí eh, before things get right ní side ọ̀dọ̀ wa ń bibẹ̀ yẹn ó sì náà wọ̀n kan táwa gan kọ́kọ́kọ́ face àwọn fúlàní kọ́ mú fèsì wọn hmm. àwa gangan là á fèsì wọn torí àwọn yìí ṣe mọ̀ pé tí ikú ilé ò bá pa ni á difficult kí tìta tó wá. so gbogbo tó ń ṣẹlẹ̀ yìí ń sìn náà àwọn politician kan nítorí pé ah a fẹ́ jẹ́ president o mo fẹ́ lọ fún senate o mo fẹ́ di nǹkan báyìí governor next coming election o they will give everything they have mo ready láti fún gbogbo ẹni gbẹ ní ilẹ̀ yorùbá kan fún kan sell it out káwọn sì àti jẹun káwọn fẹ́ so gbogbo orú nǹkan báyìí ó dẹ̀ ti ń ṣẹlẹ̀ for so long. for a very long time. ó ti ń ṣẹlẹ̀ for so long tí gbogbo irú nǹkan báyìí tó ti ń ṣẹlẹ̀ tó ti ń pa tó ti ń ta àwọn ìlú wa tó ti ń ṣe everything táwọn àbókí bòde ṣáájú ẹ̀ wò tó ṣe ń wọlé sí wá sìn àwọn people ń wọlé so now before now to twenty twenty two twenty twenty one twenty twenty one ta fẹ́ wọ̀ yìí ẹ máa wo àwọn different nǹkan tí ó mọ̀ ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá tèmi kàn ti tá a ti jò tí mo ti jòkó tí mo ti rò ó fún gbogbo ohun tó ń ṣẹlẹ̀ for now tí mo ti rò ó tí ó tún máa ṣẹlẹ̀ maybe next year stroke upper year tó tún bọ̀ so gbogbo orú nǹkan báyìí á máa ṣẹlẹ̀ kí àwọn ọmọ Yorùbá kí àwọn kí kí mo kán kán gbìyànjú as for now kán gbìyànjú kán já mọ tá a ṣe tó fi jẹ́ pé gbogbo àwọn kinní yìí yóò yóò fi dínkù ẹ wo náà ọba ọba odidi ọba nílẹ̀ Yorùbá Ah, ẹ̀yin náà eh, wọ́n wọ́n dalẹ̀ ni ẹni tó bá dalẹ̀ abalẹ̀ lọ gbogbo wọn dalẹ̀ gbogbo wọn náà kó máa balẹ̀ lọ gbogbo àwọn ọba tó bá dalẹ̀ ńlẹ̀ Yorùbá kí gbogbo wọn máa balẹ̀ lọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni but eh, ok ẹ̀yin náà wò báyẹn sìn kí mẹ́sẹ̀gì wo ni mo ń sẹ́ndì sí wa yẹn. wọ́n sọ fún wa pé kò eh, kò máa gbáradì ni. Hmm. so táfílẹ̀ ń pọ̀ balẹ̀ Yorùbá olórí èmi mo sọ èmi mo sọ ní last month ah, mo sọ ní last month náà àwọn kan rò pé bí a mọ̀ ṣe rere lẹ́yìn ètò ẹ̀ àmọye ẹni tó pè mí tó mọ̀ pín pé báwo mo ṣe máa sọ bẹ́ẹ̀ mo ní ọba àti àwọn religion leaders àwọn ni first target wọn tó bá ti mú wọn balẹ̀ tán lẹ́yìn yẹn wọ́n máa bọ́ sórí politician lẹ́yìn politician àwọn ọkùnrin ló wá kù wọn ò ní kò sí nǹkan kan tó kàn wọ́n mọ̀ ṣe ń pa obìnrin because àwọn obìnrin wọn fẹ́ mú wọn gẹ́gẹ́ bí ìyàwó ni ṣùgbọ́n ibi tó máa ti bẹ̀rẹ̀ ni wọ́n dẹ̀ ti bẹ̀rẹ̀ lórí ọba yẹn sìn. bẹ́ẹ̀ni and gbogbo ohun tá à ń sọ yìí ń sìn tágẹ́ẹ̀tì wọn ni between this regime ti Buhari wà ní big target wọn bẹ́ẹ̀ni òun ni tágẹ́ẹ̀tì wọn torí gọ́ọ̀mẹ̀ntì yìí fún wọn ní torí gọ́ọ̀mẹ̀ntì yìí fún wọn ní fírílẹ̀ pé ẹ ṣeun tó bá wù yín sọ́dọ̀ mi yé yín sìn gọ́ọ̀mẹ̀ntì yìí ó fún wọn ní open handle pé ok ẹ máa lọ ẹ máa ṣe bó ṣe wù yín so opportunity regime yìí máa lò gidi gan máa dẹ̀ lò but èmi ò mọ àwọn ọba wa onírìṣà àwọn bàbá wa aláàfin Ọ̀yọ́ and others àwọn ọba tó kù àwọn ò mọ tán tó ṣẹlẹ̀ and ìdẹ́mi ò bá wò àwọn ọba tó kù tánṣẹ̀ tó ń táwọn èèyàn ń fojú wò pé àwọn ọba yìí àwọn ọba ìlú kékèké irọ́ dẹ̀ ni táwọn ọba yẹn gan bá come together tán ìdán àwọn ọba tí à ń wò pé ọ̀ní ìrìṣà báwọn aláàfin ọ̀yọ́ nǹkan kan tán come together kán mọ tó fẹ́ ṣe lórí tó wà lẹ̀ tí mo bá dẹ̀ wá nǹkan ṣe sí then we we should know what to do torí àwọn pípù yìí ń sìn then take it very very very serious ẹ̀yin náà wo nísìn tán ṣe ignore meeting eh, south south ní the other time wọ́n ignore ẹ̀. ẹ wo tán e wo tó ṣe ignore àwọn people yẹn ibi tó jẹ́ pé resources nàìjíríà owó nàìjíríà ti ń wọlé ẹ ignore wọn ẹ wá ṣe ń pè wọ́n wá náà àwọn èèyàn ti ń dọ́gbọ́n ti pipeline kan tí mo support ẹ̀ bẹ́ẹ̀. kán tiẹ̀ blow danu. dànù. kán tiẹ̀ blow rẹ̀ dànù pipeline mo ń pipeline láti láti south south mo ń lé rẹ̀ lọ lọ lọ sí Morocco. but kò sí ètò kàn wọ́n pẹ̀lú south south ibi tó ti ń tọ́ ti ń tọ́ ti tí resources yẹn wà o nothing they they have nothing for them. so gbogbo gbogbo tó ń ṣẹlẹ̀ yìí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí àwọn èèyàn a ní láti mọ what to do in the right time àgùrọ̀ jẹ́ kí gbogbo kí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí kákan máa wò ó ràn kákan máa wò ó àrà àwọn olórí kan tán jáde àwọn ibà Gani Adams dem say nothing. ẹ wo ìdọ́kànmọ́ ni mo ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ hmm, abẹ́lẹ̀ òṣìwò nìyẹn abẹ́lẹ̀ òṣìwò nìyẹn ṣiṣẹ́ lábẹ́lẹ̀ wọ́n ń pa àwọn ọmọ yẹn lẹ́ẹ̀ ṣiṣẹ́ lábẹ́lẹ̀ ẹ fi àwọn wèrè lẹ̀ àwọn wèrè tí wọ́n pa àwọn iṣẹ́ iṣẹ́ wo náà ṣe òṣìwò náà ṣe lábẹ́lẹ̀. wọ́n ń tọ́ àwọn èèyàn ní wọ́n ń tọ́ títàn ni à ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ ṣòbí gbogbo ẹ̀ náà àṣírí gbogbo ẹ̀ náà ló ṣàtìtú. ṣé wèrè wo náà ṣe lábẹ́lẹ̀ ẹ ṣe ṣe lábẹ́lẹ̀ wọ́n ń pa ọba ṣe àmọ́ṣẹ́ tí àwọn OPC ṣe lẹ́kọ̀ọ́ gbà ẹ́sàs tó ń pa àwọn èèyàn ni. yes yes ok ẹ̀yin náà àwọn èèyàn wà mú àwọn ẹ̀yin táwọn mú wa ni pé àwọn ọba yẹn mo ti gbàgbára lọ́wọ́ wọn kò ságbára lọ́wọ́ wọn kò dẹ̀ sí gómìnà tí ó jẹ́ lẹ̀ Yorùbá tí ò ní dáàfin. ẹ sà ẹ jẹ́ ń sọ kọ́kọ́ fún yín sà kò sáwọn tó fẹ́ ṣe nǹkan. kí gbogbo ọba ilẹ̀ yorùbá ọ̀ọ́ni o aláàfin olùbàdàn o àtàwọ̀já o eh, ọwá òbòkú o gbogbo wọn bẹ́ẹ̀ dèjì tìlú àkúrẹ́ àwọn ògògà àti kinní kan ìkẹrẹ́ kí gbogbo wọn kóra wọn jọpọ̀ kan ní láyà àfẹ́ntà àfẹ́lélẹ̀ ṣó fẹ́ yọ gbogbo wọn lọ́jọ́ kan ni ṣé gọ́ọ̀nà fẹ́ lò máa lò lórí láyà yọ gbogbo wọn lọ́jọ́ kan kódà àwọn tẹ́ ẹ ṣe pè yẹn gan mo ti pọ̀ jù kán má ju mẹ́rin mẹ́ta lọ́lẹ̀ yorùbá kan dúró kán sọ̀rọ̀ ṣùgbọ́n ó lè ní gbogbo nǹkan tó máa jẹ òjẹ́ kọ́ńbọ́n. ìjọba bá tẹ́kẹ̀rẹ́ ní aṣọ mo ti mọ̀ pé àwọn fẹ́ bà nǹkan jẹ́ nìyẹn but kì í ṣe problem àwọn ìjọba sí ọba problem àwọn ọba yẹn gangan nítorí big benefit don benefit. don benefit. gbogbo àwọn ọmọ wọn gbogbo àwọn ọmọ wọn ni mo hang out síbi tó bá wù wọ́n náà kó síbi tí tí àwọn aláàfin bá ti ọmọ wọn sí pé kán lọ tí mo wà ní pé náà kò ṣiṣẹ́ bí o àbí kò sáyè fún wọn bí kò possible àbí kọ́ńtrátì mo náwó sígbà gbọ́ pé mo fẹ́ àwọ́dù kọ́ńtrátì kan jáde àwa la fẹ́ gbà tí mo ní fún wọn. so gbogbo bẹ́nẹ́fìtì yìí mo ń jẹ ó dẹ̀ ti dùn mọ́ wọn nú bẹ́nẹ́fìtì yìí mo wá sọ àwọn ọba di ẹrú torí àwọn rògbọ́ba làwọn ẹrú dẹ̀ ni wọ́n. yà yà yà that is how things torí olórí ẹrú là á pè wọ́n torí mo ẹ lè jà fún lu ẹ lè jà fún àwọn èèyàn jà fún. fún ìlú yín mo ń pa àwọn ẹ máa wò kọ́ lọ́mọ jẹ́ suicide gbogbo suicide pé ká máa blow àwọn èèyàn náà jà kó ṣẹ̀ má ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá. <laughs> ẹ tún price ẹni sá. yà mo ń plan evil lójoojúmọ́ hmm. níbi bẹ̀rẹ̀ kó tó di pé báyìí ń sìn kó wà á di pé mo kàn ká gbogbo territory yẹn mo ti pọ̀ everywhere in the name of one Nigeria one Nigeria àdẹ̀ ń kígbe àdẹ̀ ń kò dẹ̀ sí nǹkan kan everywhere anybody fẹ́ ṣe lórí ẹ̀ àwọn olórí burúkú wa ń pariwo restructuring àwọn bíbí láwọn ò fún yín ní restructuring ẹ lọ jókòó wọ́n dẹ̀ sì tún pariwo restructuring ẹ mọ̀ pé orí wọn gan ò pé orí wọn ò pé restructuring ok kò ok a ní restructuring ẹni pé no restructuring ok let us be a fẹ́ jẹ́ orúkọ bàbá wa Nigeria tá à ń jẹ́ we don't know the meaning we want to be our own father's name a fẹ́ kọ́ mọ̀ pẹ̀lú orúkọ wa padà orúkọ wa báyìí we want to be our own kíkálukú wà láyè títí ẹ̀. Ah, tó bá yá fà lọ má fà sí dialogue má dàrú à á gbé lọ síbi tó yẹ ká gbé sí. ẹ̀rù ń bà wọ́n ní torí torí àwọn náà wọ́n ti wọ́n ti gba ọjọ́ corrupt wọ́n á lè tú àṣírí wọn ọ̀fẹ́ káṣírí wọn tú ni wọ́n ń gbìyànjú láti bo eh, àṣírí wọn. kò sígbà táṣírí wọn ò wá ní tù àwọn ni mo wáìzì táwọn bá ti lè sáré sọ pé ókè nǹkan báyìí la fẹ́ o káṣí kí wọ́n máa ní pókè eh, nǹkan báyìí lẹ ti ṣe sẹ́yìn nǹkan báyìí lẹ ti ṣe sẹ́yìn àwa yorùbá àṣẹlẹ ignore as long bẹ́ẹ̀ àwọn ni mo wà ń front tán ṣe pé nǹkan báyìí la fẹ́ bọ̀ tí àṣírí yín bá wá tú tó di pé àwa là ń jàjà yẹn fúnra wa tán wá ti àṣírí yín wá ń tú ìyẹn ni ò dáa. ìyẹn gan ló máa worse. ìyẹn gan ló máa worse jù but àwọn wò pé kò sí táṣe lè bò ó tí ló bá lọ fógún ọdún òótọ́ apá lọ́jọ́ kan. ìyẹn dájú. ní táwọn understand nìyẹn so gbogbo tá à raise rẹ́ẹ̀sì yìí tán wò pé ẹ kò ní work kò ní work tó jẹ́ pé ó dẹ̀ ti work torí àwọn èèyàn lójoojúmọ́ ń sìn mo ń realize in tá à ń sọ mo understand in tá à ń sọ mo ń wò pé bẹ́ẹ̀ ló báwo ló ṣe rí báyìí ẹ wò ó sìn gbogbo south south ń sìn gbogbo south south ń sìn ti ready for anything <laughs> ẹ gbogbo south south ti ready ń sìn ok tí tó bá jẹ́ south south ní delta o ní ilẹ̀ Ìgbò o lọ́dọ̀ wa ń bí báyìí o everybody ti rí n tó ń ṣẹlẹ̀ so coming to twenty twenty three yẹn tí Nàìjíríà ò bá break before then twenty twenty three yẹn á ní agbára gan. a serious. a ní agbára a serious gan o torí àyínkálukú ti ní plan lẹ̀ bọ̀ eyín tó kàn dùn mí ni pé kó tó dìgbà yẹn àwọn tó ń ṣiṣẹ́ ibi yìí wọ́n fẹ́ round up gbogbo iṣẹ́ wọn bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ round up iṣẹ́ wọn wọ́n fẹ́ round up ẹ̀. wọ́n fẹ́ round up ẹ̀ with the support of the government ẹni àfi tá a bá ń tọra wa lókù not not not only government ah. with the support of the government. bẹ́ẹ̀ àwọn Niger wọ́n wà support wọn wọ́n support wọn gidi gan refinery tó wà ní Niger báwo náà ṣe build ẹ̀ Nàìjíríà kó máa import epo láti Niger. Ah, ah. so is an big insult so tí ó dẹ̀ tó yá àwa Yorùbá ni pé tí ilẹ̀ Yorùbá bá dá dúró sí we have many things to claim we have many things aláwọn nǹkan púpọ̀ tá a gbà padà torí ìgbà yẹn ni tí yẹ̀mẹ̀ ṣe ń jẹ́ yẹ̀mẹ̀ yẹn a ní láti wú sítórí ẹ̀ jáde. bẹ́ẹ̀ni. a ní láti wú sítórí ẹ̀ jáde náà báwo ni yẹ̀mẹ̀ ṣe jẹ́ sí nàìjíríà depart àwọn yorùbá yorùbá àwa tá a jẹ́ yorùbá tó wá di pé yorùbá kan mọ́ á ní nǹkan french nǹkan yorùbá no it's not like that gbogbo ẹ̀ á lè wú sítórí jáde ìdí làá fi jókòó ẹnu làá fi sọ. bẹ́ẹ̀ni sàn bọ́tà bá sì wà lọ́dọ̀ ọ̀ndà nàìjíríà yẹn àní mọbi tá a kù sí àní lè gbà nǹkan wa tó ti sọnù tá a dẹ̀ fojú rí lójoojúmọ́. so gbogbo orú nǹkan báyìí ọlọ́run ọlọ́run gbà fún wa gidi gan torí ẹyin tí àwọn èèyàn ń ṣe for now we don ẹyin táwọn ọba yẹn ṣe ah understand wọn ah need Ah, need some sọ̀rọ̀ láti máa forúkọ wọn àmọ́ porúkọ wọn náà ni àmọ́ porúkọ wọn àti ọ̀ntìlì ìgbà tán bá tán bá repent so mò ń wo show mo kàn wo show mo ń listen tí ń kálukú sọ mo rí pé àwọn ọba yẹn mo ti mo ti betray ilẹ̀ yorùbá gan ọlọ́run kó lè gbà wá lọ́wọ́ wọn. àmì àwọn agán náà ní láti gbára wa lọ́wọ́ wọn ẹ wo ẹ ṣe gan san ká tún fún ẹlòmíín láàyè kí wọ́n tún kúrò lè san ẹ san. yà yà yà ẹ thank you. ẹ san ẹ kú iṣẹ́. fx wọ́n ní i don't care what yorùbá nation will cost us all All I know is we are getting it and we are getting there. No matter what if what, even the devil and its demons can stop us all now and forever. Odua nation now and forever. Ẹ ṣe gan. Olas Adepoju wọ́n ní good evening my brother. God bless you. July fún wọn ní ẹ̀kú ètò bàbá Marcus. Ẹ ṣe púpọ̀ sà. Ẹ wọ́n ní kẹ́ ẹ bá wa pín ètò yìí ẹ bá wa ṣe ààrẹ Princess T Ọ̀rẹ́kọ̀yà. Wọ́n ní ẹ̀kú ètò sà. Wọ́n ní Odua gbè wá. Akíndélé Ọlọ́run wà lẹ́kan wọ́n ní good evening sir olas adepoju wọ́n ní my brother i love your program god will give you the power to move forward princess tí ọ̀rẹ́ kọ̀yà wọ́n ní yorùbá jimasun olúmúyìwá fàṣẹyìn wọ́n ní well done brother god will continue to bless you amen èjìdí àjọsẹ̀ wọ́n ní that is the big problem that we have o oh. Pro prosperity prosperity wọ́n ní ẹ kú iṣẹ́ takuntakun o ọlọ́run wa jẹ́ kí a rí ilẹ̀ Odùduwà gbà o oh, àmín akínyẹmí peters wọ́n ní ẹ káàbọ̀ o oh akínyẹmí peter sọ ní yorùbá ẹ̀rọ̀nù èjìdí ajẹ́sẹ̀ wọn ní hmm, wọn ní àṣẹ wà tèmítọ́pẹ́ pila wọn ní àṣẹ sunday klein alẹ́ ẹ̀ṣẹ̀ gan bankole fatima eniola wọn ní àmì àmì wọn lásàdé pọ̀jù wọn ní àmì o fx wọn ní i don't understand and i don't get the petition of a thing please let's restart it if possible yes that's what we're gonna do because a petition tí à ń kọ tẹ́lẹ̀ ìyẹn ti expire wọn ní after six months kò lè wúlò mọ́ kí yorùbá of how many million people kan sign two million petition ti fún six months kó má lè sign thirty thousand petition fún thirty fún six months no no no O kù díẹ̀ káàtó O kù díẹ̀ káàtó èyí dé àjọsẹ̀ wọn ní àmì àṣẹ wá Bánkọ́lé Fatima Eniola wọn ní àṣẹ wá Oòduà gbè wá MC Musiliu bosmeri nìyẹn bàbá mi eh, bó ṣe máa rí nìyẹn bàbá mi akíndélé ọlọ́run wà lẹ́kàn ní àmì ọ̀la àsàdépọ̀jù àmì wá akíndélé ọlọ́run wà lẹ́kàn ní àmì wọ́n ní mr marcus may god stretch in your power in the name of jesus in the name of god amen wọ́n ní you are welcome sir bankole fatima eniola wọ́n ní àṣẹ wà ilẹ̀ máa mú wọn ògúnṣẹ̀yẹ lukman ẹ ṣeun búsàrì ìdòwò wọ́n ní ẹ kú iṣẹ́ takuntakun lóòtú èjídé àjọṣe ẹ ṣeun púpọ̀ ògúnṣẹ̀yẹ Lukman wọ́n ní thank you Akíndélé ọlọ́run wà lẹ́kan wọ́n fún wa ní tọ́bọ̀ síríkàtù ògúndọ́là wọ́n ní ẹkú ìrọ̀lẹ́ olóòtú ọlọ́run á gbé yín ró ọlọ́run á sì wà pẹ̀lú yín ẹkú ètò ọ̀làsàdépọ̀jù wọ́n ní you talk to my brother and the truth will set you free hmm, ẹ ṣeun ọ̀làsàdépọ̀jù wọ́n ní my brother I love you you say the truth and truth will set you free in the name of Jesus timothy ògúnbọ́nà wọ́n ní ẹ̀kọ́ ètò alájà anífàtúrájí Túnrájí wọ́n ní ẹ̀ka alẹ́sà tèmítọ́pẹ́ pìlà wọ́n ní òdodo ọ̀rọ̀ ni o lamidi kamolidin kamole wọ́n ní bros ẹ̀kọ́ ètò ọlọ́run wà pẹ̀lú wa òdùdú àgbèwà o àmì àṣẹ ìdùmarè paul olóòtú wọ́n ní you are talking my brother tm david paramọ́lẹ̀ kó iṣẹ́ o lawrence taiwo wọ́n ní correct alhaja anifa Túnrájí wọ́n ní true talk fọláhàn joseph ọlábọ̀dé wọ́n ní olóòtú ẹ̀kú iṣẹ́ ọlọ́run máa bá wa ṣe tèmítọ́pẹ́ pẹ̀lá wọ́n ní orí gbogbo wọn máa tó pé ọpẹ́yẹmí àkànjí ọ̀dẹ́wùmí wọ́n ní olóòtú ìjìnlẹ̀ rédíò ẹ̀kú ètò odò àgbèwá alájà ìdáyàtù múráìnà fọlárìn wọ́n ní ẹ̀kú iṣẹ́ takuntakun sàn tèmítọ́pẹ́ pẹ̀lá wọ́n ní gbogbo ọmọ mẹ̀kúnnù tí wọ́n ti pa ń kọ́ àwọn wèrè déédéé adeleke gani àtọ́ni ẹ̀kú iṣẹ́ olóòtú ìyàwó sílíkàtì ògùn dọ́là wọn ní ẹkú iṣẹ́ takuntakun kò ní rẹ̀ yí o òòtú àgbèwà àmì àṣẹgun rẹ̀ Lucy Adeliji wọn ní hello dear brother God rich blessings upon you and upon your family well done for your wish for your mission and support for us as a front line ìyàwó àdéhùn àgùnbíàdé wọn ní ẹ̀ka àbọ̀ sórí ètò ẹ̀sìn kú ètò ìlú ẹ̀sìn kú ètò ìlú Oòduà àgbèwà àgbàwà lọ́wọ́ àwọn àwọn onílẹ̀ á gbà wá lọ́wọ́ wọn àwọn onílẹ̀ á tì wá lẹ́yìn o àmì àṣẹ ìmọ̀ràn Tèmítọ́pẹ́ bla oníkà gbé ìgbésẹ̀ ni o Lucy Adédèjì wọn ní I am enjoying this ìjìnlẹ̀ radio now ẹ ṣeun púpọ̀ Bankole Fatima Eniola wọn fún wa látẹ̀wọ́ sídíkàtù Ògúndọ́là wọn ní ẹ kú iṣẹ́ olóòtú a gbọ́ nǹkan kan nípa a gbọ́ nǹkan kan nípa paramọ́lẹ̀ mọ́ ẹ̀ máa tó gbọ́ T.N. David wọn ní ẹ jẹ́ kí a ní sùúrù fún wọn mo believe pé wọ́n ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ ọláyọmí kòìkì wọ́n ní ṣẹ́ṣẹ́ṣẹ́ wọ́n ní invite your friends uh, end Nigeria now ìjìnlẹ̀ ìfẹ́ wọ́n ní ẹ káàbọ̀ sórí ètò Mr Yomi Koiki comfort adéyẹmí ẹ kú ètò olúwa yóò fún yín ṣe ọláyọmí Koiki wọ́n ní no going back olúwakẹ́mi adélẹ́yẹ wọ́n ní kẹ́mi is washing Ajibade ọlámilẹ́kan ají wọ́n ní ẹ kú ètò brother kò ní rẹ̀ pẹ̀lú ògo ọlọ́run bọ́lá odùsànyà bello wọ́n ní good evening sir Shonaike Yemisi Iyawa wọ́n ní who is Gani Adams he is just figure head Ààrẹ Ọ̀nà Kakanfò he is just figure head Ààrẹ Ọ̀nà for Muhammad Zainab wọ́n ní well done sir Honourable Ajibola Rasheed Atunda wọ́n ní good evening sir Modupe John wọ́n ní well done sir Bọ́lá Odusanya Bello wọ́n ní ẹ kú ètò may God keep you safe always Honourable Ajibola Rasheed Atunda wọ́n ní right on sir God bless you Rafiat Bryant wọ́n ní please put the petition info in the platform. Thanks, we shall conquer your enemies, eh, our enemies, in Jesus' name. Amen. Michael Ogutoyinbo one thank you Adeleke Kazeem wọ́n ní well done sir Oh, agbe Oòdùà agbèwàwò àmì Um, Èdùmàrè Akin Akinola Jacob one ní ojúmọ́ ire o Oòdùà ajá fún wa Leah Ayọ̀délé Ogunṣakin wọ́n ní please one person call our petition call our petition to check the written constitution on this Nigerian Law Organization Constitution Dr. Lotu please check too thank you sir Olúwaṣeyẹ Eniola. wọ́n ní good evening sir ẹ ètò Michael Oguntoyinbo. good work my brother oòdùà gbèwà o Yorùbá nation àṣeṣe ní orúkọ Jésù Akínọlá Jacob adúpẹ́ o kò ní rẹ̀ wá kò ní rẹ̀ wá o àṣẹ Ìdùmarè hmm. Ìjìnlẹ̀ FM wọ́n ní ẹ kú ìkàlẹ̀ ẹ̀gbọ́n mi olúwaṣeyẹ ẹniọlá àmì àmì àmì jésù sam comedian wọ́n ní ẹkú ètò ìdòwò má jẹ́ kó dùn mí bello wọ́n ní ọlọ́run amúwadé ilẹ̀ ìlérí ẹkú iṣẹ́ olóòtú ọlọ́run á yín lọ́wọ́ àmì ọlámilẹ́kan adétayọ̀ ẹ púpọ̀ wọ́n ní good evening sir uh, AIEFX e wọ́n ní sir please always remind everyone who's calling or listening that there's nothing like Nigeria 2023 by the grace of God Nigeria must be disintegrated before two thousand and twenty-three, rather only two thousand and twenty-three. 2023 Shunake Yemisi Yorubas please forget prayer now because God has God has folded his hands and watching you if you gonna fight before he can help but for now to help from him without foresight we need to fight for ourselves Eh, gẹ́gẹ́ bàbá wa kan tí wọ́n pè lẹ́kọ̀ọ́ wọ́n ní ó ní àwọn kan tí a gbọ́dọ̀ mú kúrò lọ́nà if we must get to this promised land and we need to start from home àwọn ọba kan wà tó jẹ́ alájẹbánu olóṣì olórí burúkú ni wọ́n mi ò mi ò sọ́rì láti sọ mi ò sọ́rì láti sọ wọ́n ní ẹni ẹni ẹni tó bá rọ́ba fi lọ́ba ń pa ìyẹn ọba tí ò bá rí rẹ̀ fín àwọn olóṣèlú kan wà tó yẹ pé a ní láti mú balẹ̀ mi ò ká ẹnu kò láti sọ. So I say it because bó ṣe ń ká èmi lára ni mo ṣe ń sọ nítorí pé most of our Yorùbá our best brain most of our be best brains are no longer in the country àwọn tó dẹ̀ tún wà ní orílẹ̀-èdè yẹn tó jẹ́ best brain ọmọ Yorùbá which is pé wọn ò rí owó tí wọ́n lè fi travelling míì wọ́n ti gbá wọn gbá wọn gbá wọn gbá wọn gbá wọn gbogbo dúkìá wọn gbogbo ọrọ̀ ajé wọn gbogbo resources wọn náà ti waste all in the name pé wọ́n fẹ́ move out of the country because the country is not conducive the environment is not conducive for them wọ́n wá bayé ọ̀pọ̀lọpọ̀ jẹ́ so i don't need to pity them ìpàdé olórí burúkú tí wọ́n lọ ṣe lánàá who knows ta ló mọ̀ nǹkan tí wọ́n lọ ṣe ń bẹ̀ ta ló mọ̀ nǹkan tí wọ́n lọ ṣe ń bẹ̀ kò sí nǹkan tí èèyàn bá ń ṣe láyé lálá tó bá lọ sókè ó ń bọ̀ wálẹ̀ lọ́jọ́ kan gbogbo nǹkan tí wọ́n ṣiṣẹ́ ó máa end very soon very very soon because you cannot continue like this most of our ọmọ yorùbá tó fẹ́ wá sílé tó yẹ pé ti hang sa abroad they don't have the opportunity they don't have the chance because you know if you go wọ́n prefer pé káwọn kú sa abroad ìpè káwọn ti máa jẹ alábroad káwọn kú síbẹ̀ because when they come back home wàhálà tuntun máa lọ kò sí gan nílé And meanwhile, when you look at the white people here àwọn white people, fún bí wà tó bá fi iṣẹ́ wọn tó bá lù síṣẹ́ lé wọn wọn á remember ìlú wọn ni pé i'm going back to my country there was a guy last year he came from Italy torí pé ó lù síṣẹ́ ní ibi iṣẹ́ níbí báyìí ah sorry torí pé wọ́n cancel permit ẹ̀ gbogbo táwọn tó ń cancel permit ẹ̀ ó ní òun ò ní dúró mọ́sẹ̀ wọ́n tún ní kó lọ rí apply ó ní mi ò dúró mọ́sẹ̀ i'm going back to my country ó dẹ̀ padà sílùú ẹ̀ that is how it should be because ó mọ̀ pé tóun bá délé gbogbo nǹkan tóun bá fẹ́ ló máa rí gbà palliative lásán ẹ ti kó àwọn owó àwọn ohun ọmọ ọlọ́mọ ẹ ti kó sábẹ́ ẹ ti kó pamọ́ ẹ ti kó ẹ ti ṣe bó ṣe wù yín ìyẹn àwọn aráàlú ò sọ̀rọ̀ wọn ò sọ anything ẹ ti wá lọ kó oúnjẹ tó yẹ kí wọ́n jẹ ẹni kan má lọ síbi iṣẹ́ oúnjẹ tó tún yẹ kán jẹ ẹ lọ kó pamọ́ bẹ́ẹ̀dẹ̀ tẹ́ fi ṣe yẹn lágbára lọ́wọ́ ọlọ́run ní ìwòye ọdún tó ń bọ̀ ìbòjì ló máa jẹ́ fún yín ẹ ní mọ̀ láyé àyàfi tẹ́ ẹ bá ṣe nǹkan tó dáa fáwọn aráàlú nìkan lóko. mo sọ lẹ́ẹ̀kan if you see anybody that is going against this movement bó jẹ́ ọmọ mi ẹ yánkì ẹ ẹ pàdánù kill him because kò rí ọjọ́ tó dáa fún ọjọ́ iwájú ara ẹ̀ tó bá kú lẹ́ni kò dẹ kò kò sí ìwọ̀n bẹ́ẹ̀ bó jẹ́ ìyá mi bó jẹ́ ìbùn bó jẹ́ àbúrò kill me bó jẹ́ mi gangan fúnra mi lẹ́yìn mọ̀ pé mo jẹ́ ọ̀sán kò sí freedom mi kill me wipe me out let my name and the entire my entire family's name go wà forgotten nínú ìwé ìtàn Yorùbá so ẹ má gbọ́ if you call yourself a king today and you are not doing the right thing very soon we are coming we are coming after you and your family mo ní ẹ kọ́kọ́ máa mú wọn náà kọ́ lè máa learn lesson ẹ mú ìyàwó àti ọmọ ọkùnrin ẹ mú àwọn méjèèjì ẹ kó wọn lọ sí isolated place ẹ sọ ẹ fídíò wọn ẹ ní kí ọmọ kó máa bá ìyá ẹ sùn ẹ make sure pé ìyá ẹ gangan ni kó bá ìyá ẹ sùn báyìí ẹ fídíò ẹ ẹ send ẹ sí nínú fídíò yẹn ẹ fọ́ ọmọ yẹn lórí kẹwàá ní kí ìyàwó padà sílé maybe they are going to learn their lesson ìpè bóyá àṣìwò pé bóyá nǹkan tó ṣẹlẹ̀ sí ọba ìfún yìí pé wọ́n máa lẹ́ǹ lẹ́sìn nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn tó ṣẹlẹ̀ ó ti dànù lọ́dọ̀ wá sí ó ń sọ fún wa wípé they are not ready to learn their lessons because wọn lè ever learn wọ́n sọ pé kí ni eh, àwọn high assassin àbí àwọn gunmen wọ́n ń cover nǹkan tó ń ṣẹlẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wọ́n ń cover ìyàwó chief of army staff um, chief, chief, chief of uh, kinní kan chief of staff àbí kí wọ́n pè i don't pray they release that woman alive ìbáwí kẹ́ ẹ máa ṣépè fún mi nílé i don't pray they, they release her alive ọ̀kan release her half dead because wọ́n ti báyé wa jẹ́ wọ́n ti báyé wa jẹ́ bàbá tó pè lẹ́ẹ̀kan tó ní pé ìyá ìyá fiancé òun wọ́n kidnap ẹ̀ òkú ẹ̀ làwọn rí at the end of the day despite the fact pé wọ́n ti gbé gbogbo ìgbésẹ̀ láti make sure wípé wọ́n rí ìyá yìí gbà wọ́n padà pàyà yẹn ni ta ló gbóhùn pa is it because ọba Ifọ̀ bó jẹ́ prominent person láti ń pariwo ẹni to help with them all of them because I don't pity as far as I'm concerned I don't pity any of them kó lọ lẹ́nu kó pa gbogbo ọba Yorùbá mi ò ní pity wọn because à ń jà nítorí tiwọn ni à ń torí ọ̀jà àjà àjà níta ló ń jà lẹ́yìn kò lé òun wọ́n lẹ́ni tí à ń dín fún kò tá à ń dín kò sọ pé kò ń sọ pé kò ń dín kó wú why is it because ẹ ti bá wọn jẹ àjẹbánu so torí pé ẹ lè sọ̀rọ̀ tẹ́ bá sọ̀rọ̀ sí wọn máa tú àṣírí why not allow that your àṣírí to choose when you, if your àṣírí choose today then àwa tá a jọmọ yorùbá à á lè daṣọ bòyí lọ́la pé torí ẹ ṣe ẹjọ́ kó jẹ ni pé ẹjọ́ kó jẹ ni ká tẹ̀ bo àṣírí yín you are not ready to do that but you are ready to sacrifice your people millions of people living in that country you are ready to, to sacrifice their lives to put their life to put their lives in danger and you think you can go scot free never you can't go scot free and you will never you and your entire family gbogbo ẹ̀yin tẹ́ ń balẹ̀ Yorùbá jẹ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀dẹ̀ tún jẹ́ ọ̀dọ́ tá a sì ń pariwo fún tuntun tuntun báyìí ẹ̀yin tẹ́ wà lókè ọ̀yà ìpadà wálé ẹ̀yin tẹ́ wà lókè ọ̀yà ìpadà wálé ṣé ẹ rí ibi tẹ́ wà yẹn inú ẹnu ikú lẹ wà ẹ̀kọ́ gbéra yín báyìí ẹ̀kọ́ dídì gbéra yín lọ sẹ́nu ikú wọ́n kàn torí pé wọ́n kàn sì fi yín lẹ̀ wọ́n sì fọwọ́ bà yín tètè because they know that there is no way out for you you cannot escape tí gbogbo nǹkan tó wà nílẹ̀ bá tó bá tí kàsálà bá burst because ọmọ pé owó kan báyìí náà kàn máa mú yín náà máa yán kìyín wọ́n yín ni so instead of you to come back home now to let us come together and defend our land ilẹ̀ nàìjíríà yìí for those of you that are that he believe in one Nigeria kò síbi tí Nigeria lè mí lárí láyé kò sí Nigeria is going nowhere wọ́n ní àwọn kí lorúkọ isu àbí kí wọ́n pè wọ́n wọ́n ti ń wọ̀ ní àwọn radio station pé black kìnìkan kìnìkan kí vigilante lásán ọlọ́dẹ lásán kó máa wọ̀ ni kó máa wọ̀ ni àwọn èèyàn ìjọba dẹ̀ máa dúró máa wò wọ́n these people they are going to round up their their assignment before 2023 because they know that they are that minute no wa extra time injury time because they have the full support of the federal government now the full support of the federal government sori torí ẹ mo ṣe máa blame àwọn èèyàn wa when you see them you don't need to show them on social media there is a way you can wipe them out there is a way you can you can just wẹ́ẹ́ sweep gbogbo wọn out pátápátá tó bá di òkúta gbé òkúta sí wọn lọ́rùn ẹ sọ wọn sínú omi ṣèbí tó kún wọn bá léfò lẹ máa rí wọn àbí ká ẹ mú irin ẹ tọ́jú irin ẹ so mọ́ wọn lọ́rùn ẹ máa sọ wọn sínú omi alive wọ́n máa kó àjẹrà sínú ìsàlẹ̀ ilẹ̀ ìsàlẹ̀ inú omi because what they are doing to our people is becoming unbecoming unbearable although not to the kings not to the uh, to the obas and to the to the politicians because mi ò pity wọn because wọn ò pity wa wọn lé èpo lójú wọn lánàá wa lójú but to our citizens i'm talking about our citizens i'm talking about our citizens this is the right time and petition And let me come back to that petition again let us come together as an entity bó jẹ́ Koiki Media òun ló draft petition torí pé petition yìí make sense let's support it let's sign it we can sign we can get two million signature before one week in a within a week i dey get two million a lè get ten million a lè get twenty million within a week but ká máa send petition ká máa ṣe rabaraba rédèrèdè rádaràdà ní díẹ̀ for six months ká máa sign thirty thousand no kò ṣeé gbọ́ sétí ẹ wò ó mò ń bọ̀ ẹ jẹ́ ẹ jẹ́ ń mu díẹ̀ náà. Change your 6 story into a elf story today with Juice Plus. With Juice Plus, you can activate and reactivate your healthy lifestyle and get grinding again in your day-to-day -day activities and enhancing total productivity in whatever you do. At Juice Plus, we make all-round healthy food blend that reduces your belly fat and speed up your metabolism. Other health benefits you get at Juice Plus include increased energy, increased recovery, liver cleaning, manpower, stress and anxiety reduction, hair and nail strengthening, decreased allergy allergies, helps sleep better, improved skin, improves pregnancy condition, helps lose weight, inflammation reduction, and lots more. Visit http colon forward slash bfemi dot canada dot juice plus. Juice Plus, health for all good. ẹ ṣeun púpọ̀ ẹ káàbọ̀ padà mo ní ẹ̀yin tí ẹ bá fẹ́ polówó ọjà yín ẹ gbé ìpolówó ọjà yín wá sí orí ètò yẹn ìpolówó ọjà báyìí ni eyin ti e ba fe polowo oja yin e gbe oja yin wa si ori eto yen ipolowo oja bayii ni agunmowo èyí tí ẹ bá ní lọ́kàn wípé bóyá ẹ fẹ́ máa ṣe program lórí platform yìí kó jí dandan kó jẹ́ kó jẹ́ program Odùduwà o it could be anything at all ẹ jẹ́ kí a wá kí a jọ ṣe ẹ program wa tí ó fẹ́ wáyé ní ọ̀sẹ̀ tó kọjá tí kò wáyé ó máa wáyé lónìí ní àṣẹ Ọlọ́run ọba aago márùn-ún ilẹ̀ Odùduwà ni Umar Farouk jùwọ́n ẹ ṣé púpọ̀ àárín ní orí ètò lónìí ẹ gan-an ni mo ní ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ nínú adúpẹ́ pé ẹ ti ń pè wá ẹ ti ń pè wá lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ ṣé gan ni ẹ̀yin tí ẹ bá nífẹ̀ẹ́ nínú nínú solar energy that's inverter àti àwọn solar energy lọ́lọ́kan ọ̀jọ̀kan bóyá ẹ fẹ́ lò fún pumping machine ni o àbí nínú company ni àbí ẹ ṣáà ti kàn sí wa Turkish product ni kì í ṣe Igbo made àbí China product Turkish product ni at affordable prices ẹ pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tí ó wà ní ojú agbágbé ẹ bóyá ẹ fẹ́ máa lò nílé ni inverter ẹ fẹ́ máa lò nílé àbí ẹ fẹ́ máa fi pọ́ǹpù omi àbí ẹ fẹ́ máa lò níbi iṣẹ́ àbí ẹ fẹ́ máa anywhere at all àbí ẹ máa fẹ́ máa fi run company yín èyí tí ẹ máa fi ná owó tí ẹ máa fi ra epo ọ̀gọ̀rọ̀ owó tí ẹ máa fi ná lórí epo this time around kò ní sí ẹ̀ ń bẹ̀ mọ́ tẹ́ ẹ bá ṣáà ti ń ṣàjẹ̀ tó bá ti ń lọ kódà tó bá ń ṣiṣẹ́ ẹ tún lè ṣáàjì ẹ̀ padà tí iná ò máa lọ lọ́dọ̀ yín two four seven ó wà ńlẹ̀ ẹ̀yẹ pè wá lẹ́yìn ètò gbogbo ẹ̀yin tí ẹ ti ń pè wá pátápátá àdúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé ni àjọṣe wa kò ní bàjẹ́ mo ní tí ẹ bá fẹ́ ra aṣọ ẹ fẹ́ ra bàtà ní orílẹ̀-èdè Turkey àbí ẹ fẹ́ ra ohunkóhun ẹ rán ẹ lọ sí orí Facebook ẹ Divine Amas Divine Amas ẹ máa rí contact àwọn tí wọ́n ń ta aṣọ ta bàtà ta ojúlówó nǹkan kan lọ́lọ́kan òjọ̀kan ní orí Facebook ń bẹ̀ àìbámọ̀ tí ẹ bá fẹ́ pè wọ́n ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn wà ń bẹ̀ o ṣùgbọ́n tí ẹ bá fẹ́ kí a fún yín ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn báyìí báyìí kí ẹ pè wọ́n ẹ pè wọ́n sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí plus nine zero plus nine zero five three seven eight double six one six six seven lẹ́ẹ̀kan sí plus nine zero five three seven eight double six one six six seven ẹ̀yin tí ó jẹ́ pé oníṣẹ́ iná nìyẹn ẹ fẹ́ máa ra electric cable láti orílẹ̀-èdè Turkey bákan náà ẹ pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa lẹ́yìn ètò yìí ẹ̀yin èèyàn wa nílé ẹ̀yin èèyàn wa nílé ẹ jẹ́ kí a dìde ní àsìkò yìí kí a lè jà fún ara wa kí a má bàa kú sí oko ẹrú tí àwọn tí wọ́n pera wọn ní bàbá wa tí wọ́n fi wá sí ní ọjọ́ sí ìrọ̀rùn ló bá dé o gbogbo nǹkan tí a bá ń ṣe bó tilẹ̀ jẹ́ pé nígbà náà àwọn èèyàn rò wípé ìnira ìnira ìnira yìí ti pọ̀ jù láì mọ̀ wípé ìnira ṣì wà wájú ìnira ṣì wà wájú ṣé ẹ rí tá a bá tún wá fò dáàmù wa at this juncture ṣé ẹ rí ìnira tá a rí ní ìsìn tá a rò pa ní ìnira ìnira ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àti ẹ̀ tí ì rí nǹkan kan àti ì rí nǹkan kan àwọn kan lè máa tù ẹ nǹkan tó ṣẹlẹ̀ ní Ghana ìpè kẹjẹ kó ṣẹlẹ̀ ní Nàìjíríà kò lè ṣẹlẹ̀ ní Nàìjíríà mọ́ ẹ má jà wulẹ̀ tanra wa torí pé àwọn náà ti gbọ́n wọ́n ń kẹ́kọ̀ọ́ lára nǹkan tó ń ṣẹlẹ̀ ṣùgbọ́n tábàrọ̀rá mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan tábàrọ̀rá mú wọn lẹ́yọ kọ̀ọ̀kan tá à yanjú wọn lẹ́yọ kọ̀ọ̀kan bóyá àwọn tó kù bóyá wọn á ti lè jẹ́ fún ọ̀já wọn kó fún ọ̀já wọn gírí kó dìde láti jà fún ilẹ̀ wa torí láti bí oṣù mẹ́fà àbí jù bẹ́ẹ̀ lọ tá a ti ń jẹ àjàyè tá a ti bẹ̀rẹ̀ jàyè kí ọba ẹyọ kan nílẹ̀ Yorùbá kó má tiẹ̀ tí ì lè dìde wípé ah ẹ̀yin èèyàn yìí ẹ ti ṣe iṣẹ́ takuntakun ẹ ti dìde ẹ ti jà ọba kan tí wà nílẹ̀ Yorùbá tó jẹ́ prominent ọba ẹnikẹ́ni tó bá lọ sọ́dẹ̀ ó máa ń lé wọn dànù gàgà tó bá lè sọ pé ọ̀rọ̀ Yorùbá ọ̀rọ̀ Odùduwà tó bá ti gbọ́ ó kó o tó pe Odùduwà kò mọ̀ bóyá ogun ló fẹ́ pè o ó máa lé ẹ dànù ni bí ẹran ọ̀jẹ́ lára àwọn ọba wa tá a mọ̀ sí olórí wa nílẹ̀ Yorùbá àwọn olórí ìwèrè nílẹ̀ Yorùbá kó máa wá kó àwọn ọmọ yín kó máa kó lẹ́rú ẹ wo ó ní kókó tá a jọ máa pò papọ̀ tó bá wù yẹ ni kó wá gbé mi bí kó wá ṣe nǹkan tó wù wọ́n fún mi bí mi ò kí ẹ̀ mi ò kí ẹ̀ mo mọ̀ pé ẹni tó bá pa mí lẹ́ni kò lè rí mi pamọ́ lọ́la that is it you can do it once but you can't do it twice but we need to fight to free our land we don't care if you are not ready to be free you are not ready to be called uh, uh, you you are, you, are, you still want to be called Nigerian you can go ahead with your Nigerian Egbe adé yín ẹgbẹ́ lọ sókè ọ̀yà lọ́ọ́ máa jọba ń we will give you free or free access to go but you will not you must not go with our crown because it's our own it's our own property nílẹ̀ Yorùbá if you want to become a governor ní northern part of the country you are free to go to become a governor there but not in our land if you want to become a minister You can go there and become a minister in Nigeria, but not on our land. Because we've had enough of Nigeria. We cannot continue anymore. Ṣé tàwọn owó àti ẹ̀ńkó jẹ ni? Ṣé tàwọn nǹkan tẹ́lẹ̀ máa ṣe tún máa parọ́ tún máa fírọ́ ẹ̀ máa fi borọ́ mọ́lẹ̀? No, enough is enough. Enough is enough. We cannot continue anymore. Gbogbo ẹ̀yin ọmọ wa tó dẹ̀ tún kù náà gbogbo ẹ̀yin ọmọ wa tó tún kù náà a tún máa tún tún sọ lẹ́ẹ̀kan sí i a máa tún sọ lẹ́ẹ̀kan sí i ṣe rí ẹ̀rù èmi ò fẹ́ kú mi ò fẹ́ kú a is coming tí gbogbo wa máa kú tá a máa fi lé ayé sílẹ̀ if you take the right step now you are going to die either o kú sójú ogun àbí o kú sínú ilé ikú ni kú ń jẹ́ a is coming tí gbogbo wa máa kú kí wá láǹfààní wípé orí ọ̀nà àbáyọ kúrò nínú ìṣòro tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ ń sìn olóòfẹ́ kú ọba tí ò fẹ́ kú ló padà kú lánàá yìí o bóyá tó bá jẹ́ pé wọ́n dìde fún òmìnira Odùduwà yìí ó ṣeéṣe kó jẹ́ pé ìpàdé tí wọ́n lọ lánàá wọn ò lọ àbí níjẹta wọn ò ráyè lọ nítorí pé àwọn tó kù wọ́n ti kẹ̀yìn sí wọn tí wọ́n wá ráyè lọ wọ́n lè rò pé bí àwọn yọ àwọn ní sẹ́tìn kíkú ìwà fò wọ́n ré kọjá kíkú yẹn má padà dìwá sórí wọn wọ́n ní bírú eléyìí ò ṣẹlẹ̀ èyí tó burú jẹ eléyìí ló á ṣẹlẹ̀ ṣùgbọ́n nítorí pé wọ́n tọwọ́ wọn bọ́ ṣọlọ wọ́n lọ ṣe ìpàdé àwọn olóṣèlú bó ṣe máa rí kọ́ńtíráàtì gbà lọ́wọ́ ìjọba àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ ẹ wo ibi tó yọrí sí òun tó mú kúrò nínú ìpàdé níjẹta ń sìn kò bá délé mọ́ ibikíbi tó bá wà lẹ́ni ń sìn tó bá wà lára àwọn ọba tó ti tọwọ́ bọ ṣọ̀lọ̀ nílẹ̀ yorùbá àwa máa gé ka àbámọ̀ bọnu a ní ah kádẹ̀ ni mo ti mọ̀ kí n gbọ́ sáwọn ọmọ wa lẹ́nu o. kan send message kan síbẹ̀ yẹn ó ní you spend can you spend a minute to help Ọlásùpọ̀ Mutiu it in tower please if you need any assistance on this platform let us know before you send anything here we are giving you the last warning sir or ma if you send such a message to us again i am going to block you itintowa i am going to block you and i will not allow you to have access to this platform ẹ lè wá máa lo platform wa láti máa fi gbá àwọn èèyàn message tó kọ́ tó cash awareness mi nìyẹn tí mo ṣe kú tí mo ṣe stop nǹkan tí mo sọ we don't welcome such a message here please we don't welcome it here if you need any assistance let us know then we do our findings tàbá ṣe findings wọn tàbá rí pé ó true fúnra wa la máa throw ẹ sórí agbágbé not you you can't just come here and throw anyhow thing to our platform we don't welcome that thank you ejide ajose thank you taofik ekini wọn ní olóòtú ẹkú ètò. Eh, eh, effect when God has done his own it's left for us to do our own part there's time for di diplomacy and there is time for action for now on for now on diplomacy is dead action action kill all the uh, the traitors kill them all that is the action that we need let us start tá pa wọn ká máa sọ fún yes àwa la pa wọn you need to sit tight if you still want to if you want to if you want to continue to be a a living soul change your mind and change your diplomacy now let us free Yoruba otherwise we are coming after you and we are going to overtake you we are going to kill you don't let us hide it anymore àti hide enough and àti jìyà ó ti we cannot continue to suffer anymore Akínyẹmí Peter wọ́n ní àṣẹ́gun Olúwaṣeyẹ Ẹniọlá wọ́n ní àmì àmì wọ́n ní akínyẹmí peters wọ́n ní rydon akínọlá jacob wọ́n ní àṣẹ ìdùmarè ìyáwó adàánì àgóbíadé àmì àṣẹ ìdùmarè èjìdí àjọsẹ̀ wọ́n fún alátẹ̀wọ́ jayéọlá helen wọ́n ní ẹ̀kọ́ ètò leah ayọ̀délé ògúnṣakin ọba kan kò lè pa olóòtú olóòtú mi olóòtú mi olóòtú mi yìí because i am praying for you fervently i am going back to yoruba nation back home in jesus name èpè wọn kò jẹ́ mú ẹ you are doing the work of God God called Gideon and sent him to fight for his tribes definitely UK will soon drive us away they are waiting patiently exactly now gbogbo ẹ̀yin tẹ́ ń bẹ̀rù ọba ẹ̀ ń bẹ̀rù ọba ẹ̀ fẹ́ kọ́ bá ṣépè fún yín ẹ̀ fẹ́ kíní kan ṣe rí respect ló ń ba ayé wa jẹ́ Yorùbá Samuel òun ló anoint King Saul Samuel náà ló gégùn fún King Saul wípé wò ó wọ́n ti fa ìwé ìjọba rẹ̀ wọ́n sì ti fún aládùúgbò tó sàn jù ẹ lọ àwa la fi àwọn ọba síbẹ̀ wọ́n lè sọ pé ifá òyìn wọn àbí nǹkan kan torí ẹ̀ ni wọ́n ṣe ń ṣiṣẹ́ náà tá a bá fi wọ́n síbẹ̀ tí wọ́n bá ṣe nǹkan tó tọ́ láyé àtijọ́ tí wọ́n bá fọba sórí oyè tí wọ́n bá ṣe nǹkan tó tọ́ àwọn obìnrin máa ń hò wọ́n já ewé dání wọ́n lójó lọ sílé ọba ọba máa ṣígbá ìwà wò ṣùgbọ́n àláǹfààní ẹ̀mọ́ lónìí torí wọ́n rán àwọn sójà sí wa we can a lè ṣépè fún a lè bú a lè sọ fún pé you are not doing it the right you are not doing it the right way èmi ò sí lára àwọn tó sọ pé ẹ máa fọwọ́ jẹ ọba lára ẹ máa ṣe kínní kan ọba tó bá rí tara àlú rò ò la máa gbàdúrà fún èyí tó bá rí tara àlú rò tó bá jẹ́ ìpè ló tọ́ sí a máa ṣépè fún wọn ni èyí tó bá yẹ ká bú a máa bú wọn ni èyí tó bá yẹ ká ṣe anything fún a máa ṣe to get our land because ìyà yìí ti pọ̀ jù tí ìyà ò bá jẹ wá labroad ohun tí à ń là kọjá labroad a lè là kọjá nílé wa nílò ilé wa tó bá jẹ́ pé ilé wa dáa tábà ń enjoy labrod. àwọn èèyàn wa tó wà lẹ́ńkọ́ ẹ mọ iye táwọn send sílẹ̀ every year iye táwọn send sílẹ̀ every year ìjọba ò spend ẹ̀ lórí àwọn èèyàn wa náà tí ilé ayé wọn bá dára ó máa dẹ̀ wá lọ́rùn ju bá a ṣe wà ń bí lọ tí nǹkan bá rọ̀ wọ́n lọ́rùn nílé á rọ̀ wá lọ́rùn bí ṣùgbọ́n torí pé nǹkan rọ̀ wọ́n lọ́rùn lé torí ẹ̀ náà ni ò ṣe rọ̀ wá lọ́rùn bí tá a wà yìí èló la fẹ́ jẹ èló la fẹ́ ná iná ló ranjú kalẹ̀ láti how many months how many years àti wà bí tí iná ò ń ṣẹ́jú ṣùgbọ́n torí pé iná iná iná ò dá nílé wọ́n máa ní mo fẹ́ ra ẹ̀sẹ̀dẹ̀wò generator fún mi wọ́n ní bá mi náwó mi ibi ìṣáná ló ti ń bẹ̀rẹ̀ ibi ìṣáná ní bá mi náwó mi ti ń bẹ̀rẹ̀ torí náà tá a bá ṣépè fún wọn torí pé wọn ò ṣe the right thing mi ò rí nǹkan tó wrong ń bẹ̀ tó bá wù ú kó lọ gbégbètùgbètù síta kó máa ṣépè kó gbé àyájọ́ jáde kó máa ṣẹ olórí burúkú ni gbogbo àwọn táwọn ọ̀tá ilẹ̀ Yorùbá àṣẹ wọn tiẹ̀ lágbára wọn tiẹ̀ tó nǹkan kan wọn jù báyìí lọ kó máa yìnbọn sí ọba kó máa wọlé láàrin ẹ̀ ẹ mọ̀ pé ó ti dalẹ̀ ẹni tó bá dalẹ̀ á balẹ̀ lọ ọ̀dàlẹ̀ balẹ̀ kú èèyàn tó bá ń ṣe nǹkan burúkú tó bá yọ̀lẹ̀ dà nǹkan burúkú á máa yọrù wọn ṣe ó lè máa gbórí ilẹ̀ kó máa jẹ kó máa kó máa ṣèbàjẹ́ ilẹ̀ kálálẹ̀ má padà lẹ́yìn ẹ̀ kò sí o lè rò pé o lágbára lẹ́nìí ṣùgbọ́n agbára tó rò pé o níye torí àwọn aráàlú ò tí ì dìde ni kálọ́ ti dìde ni wàá mọ̀ pé kò ságbára mọ́ lára ẹ̀ torí pé àwọn onílẹ̀ ti padà lẹ́yìn ẹ̀ torí pé òfin tó nílẹ̀ ṣe ṣe rò pé àjẹ́ àwọn bàbá wa tó ti kú ẹ̀mí àwọn bàbá wa tó ti lọ tó ti sùn o rò pé wọ́n ń sùn ni wọ́n ò sùn gbogbo nǹkan tá à ń ṣe ni wọ́n rí torí pé tí ò bá ń ṣe pé tó bá yẹ pé àwọn tó ti kú pé wọn ò kí ń rẹ́yìn ìgbà tí Lásàrù kú tí ọlọ́rọ̀ náà kú wọ́n ní wọ́n fi ọlọ́rọ̀ àti Lásàrù wọ́n rí nǹkan tó ń ṣẹlẹ̀ nílé ayé torí náà ẹni tó bá kú wọ́n lè má láǹfààní láti ṣe nǹkan tó wù wọ́n ni ṣùgbọ́n wọ́n sì wà orí ilẹ̀ yìí ẹ̀dá tó gbórí ilẹ̀ tó ń ṣèbìtà ẹ̀dá tó gbórí ilẹ̀ tó ń dalẹ̀ ilẹ̀ ó máa balẹ̀ lọ ni o bá gbé oúnjẹ kó gbé kó gbé kó gbé ẹ̀bàǹtẹ́ kó máa sanwó gbogbo ara kó fi gbogbo ara ẹ̀ kó fi gbogbo tó bá ti ń dalẹ̀ ó máa padà balẹ̀ lọ ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí wọn nìyẹn wọ́n dẹ̀ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ wọn ò tí ì rí nǹkan kan. hello. hello ẹ kalẹ́. ẹ kalẹ́ sà. ìyá ẹ orúkọ mi ni eighteen tó wà èmi ni mo test èmi mo test lẹ́ẹ̀kan. ẹ ẹ máa ẹ máa gbìyànjú kẹ máa jẹ́ kí a máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ṣàká tó gbé nǹkan sí orí afẹ́fẹ́ ṣe kèé ṣe kó bóyá kèé ṣe kó bóyá mo tọrọ owó mi tọrọ owó ẹnìkan sọ̀rọ̀ níbẹ̀ o ẹnìkan sọ̀rọ̀ níbẹ̀ ó ní kí ló tí a fi mọ́ tàbí sáyẹn pẹtísàn bí àwọn tí wọ́n ṣe endsars bí wọ́n ṣe ṣe so mo wá sọ mo wá sọ fún wọn pé ok mo máa kọ́pì ẹ̀ mo wá lọ kọ́pì ẹ̀ nínú whatsapp o ní mo wá fi send ẹ̀ síbẹ̀ yẹn bí mo wá fi send ẹ̀ mo wá rí pé kò correct mo sáré ti delete ẹ̀ ọ̀dọ́ kò kí n ṣe pé bóyá oh, mo oh, mo bẹ̀bẹ̀ eh. fún ọmọ eh, torí torí bẹ́ẹ̀ sí náà mo rò pé ń bẹ̀bẹ̀ fún èèyàn kan ni mi ò sọ pé ń bẹ̀bẹ̀ fúnra yín ah, eh, nítorí náà sà ah, nítorí náà sà èmi náà kó ọ̀rọ̀ mi jẹ ṣé ó ti yé sà ẹ má ah, bínú bí mo ṣe gbé <laughs> bẹ́ẹ̀ ni sà ṣẹ́rí petition yẹn sà ṣẹ́rí petition yẹn sà petition yẹn ti expire ara nǹkan tá a fi bẹ̀rẹ̀ ètò lẹ́ni nìyẹn kí nílẹ̀ Yorùbá tá a jẹ́ sixty million nílé ká má fi tàwọn abroad kún ká má lè sign ká má lè rí signature two two million péré fún oṣù mẹ́fà ó jẹ́ nǹkan tó bani lọ́kàn jẹ́ petition yẹn ti expire aláti tún bẹ̀rẹ̀ again ní afresh. Ah. bẹ́ẹ̀ ni ó ti expire ah. nílẹ̀ yorùbá kò sí kò tó ní ká má lè ní two million within one week tíjà ìbá wọ wa tó bá mu wá lómi ká tẹ̀ fi ṣe ah. iṣẹ́ ṣe ká má dúró dàwọn tó wà lábúrò kan tó sign ìpè èmi náà tẹ̀ fẹ́ ṣiṣẹ́ lẹ́ni ìwọ tó wà lákùrẹ́ kò sọ pé lẹ́ni lẹ́ni sẹ̀ mo fẹ́ sign fún two hundred people ó kéré ju àrírú ẹ̀ríkẹ́ lọ sọ́dọ̀ àwọn ìyá lọ́jà àbí àwọn tó ní school àbí àwọn tó níṣẹ́ ìpè kò ń ṣe gbogbo ló máa léyìn ọ̀dànù ẹ jọ̀ọ́ ilẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ìbá ṣe bá wọn sọ̀rọ̀ ẹ ní láti béèrè fún èèyàn kan kó fún yín lówó kẹ́ẹ̀ tó gbé lọ sọ́dọ̀ àwọn kan sign ilẹ̀ Yorùbá ìyà ń jẹ wá àwọn kan dẹ̀ dìde United Nations kó báyìí lọ ní ká lọ ṣe ẹjọ́ sà ẹ ká sign ni ẹ ẹ sign ẹ lórí fóònù yín ó kéré jù nínú ilé kan. mo ti mo ti sá mo ti sá ẹrẹ bẹ́ẹ̀ mo tún ti sẹẹdẹ sáwọn ẹlòmíì. ẹ ti sẹ ẹ sà nǹkan tí mo ń sọ nǹkan tí mo nǹkan tí mo ń sọ ni wípé ó ti expire ó ti expire nǹkan tí mo ń sọ ni pé bẹ́ẹ̀ ṣe wà ń bẹ̀ yẹn sà ah. bóyá lọ́jọ́ sátọ̀dé kẹkàn jáde ní àdúgbò yín ó kéré tán nínú ilé kan ní nàìjíríà yẹn èèyàn twenty máa wà ń bẹ̀ nínú èèyàn twenty yẹn ó kéré tán èèyàn mẹ́wàá máa wà tó ní íńtánẹ́ẹ̀tì lórí fóònù ẹ̀ kẹ lọ sọ́dọ̀ wọn kẹkàn pé wọ́n jókòó kẹ máa bá wọn sọ̀rọ̀ ẹ̀sùn ìyà tó ń jẹ wáyé tí ó tẹ́ wa lọ́rùn báyìí àwọn kan ti wà lábroad wọ́n ti ń gbé ìgbésẹ̀ wípé ká lọ kúrò nàìjíríà ṣùgbọ́n nǹkan tí united nations ní ká ṣe lélẹ́yìn petition wọn gbé jáde tá a bá ti lè ní signature two million wọ́n ní wọ́n máa gbé wa kúrò ní nàìjíríà wa náà máa dá dúró ẹ má dúró dègbà táwọn kan bá máa fún wa lọ́wọ́ ká máa máa rìn kiri at least in a day ó kéré jù ẹ máa sign ó kéré jù àrírò ẹ̀rí fifty èèyàn kéèyàn fifty wá ṣe bẹ́ẹ̀ ní èdè kí wàá mọye tó máa mú jáde ah. ká wá ní three thousand thirty hmm. thousand tí Signature yẹn ò wọ twenty five thousand kó tó di wípé gbogbo ẹ̀ expire àní nàìjíríà nìkan yorùbá tó wà ń bẹ̀ six million six million àmọ́ wọ́n láwọn ti ń ṣe tuntun ṣùgbọ́n ó dìgbà tí n bá confam ẹ̀ kí n tó gbé sórí ètò. ọ̀dà ọ̀dà kò sí ìyọnu kò sí ìyọnu ẹ̀ṣẹ̀ ló ẹ̀ṣẹ̀ àdúpẹ́ yóò ṣe é ṣe òkò nẹ́rẹ̀ yìí àmì sà ẹ ṣe sà ẹ má dẹ̀ bínú bá a ṣe sà lẹ́jọ́ ẹ ṣùgbọ́n àmì sà ọ̀rọ̀ ẹ̀ tẹ́ ṣe kọ̀ sà. ìyá ń já gan o ìyá ń já o ẹ dákun ẹjọ́ o. torí ẹ̀ náà la ṣe ń jà torí ẹ̀ náà bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ sọ orí ń fọ́ mi torí ọ̀rọ̀ nàìjíríà yẹn ń bí mínú gan tó wáyé pé mo níbọn lé ní pé mo lè lọ sí nàìjíríà kí n má pa àwọn olórí yẹn ní àwọn bó ṣe wù mí honestly bó ṣe ń ká mi lára tó. ẹ wo gbogbo ẹ kan gbogbo ẹ kan lẹ ti fọjú tán pátá kò tiẹ sí kankan gbogbo ẹ kan dàrú náà ni kò tiẹ sí yẹn kan inú ẹ inú ẹ fàyà la wà. tó bá ti petition bá ti jáde bó jẹ́ ọjọ́ sátidé tẹ́ ẹ lọ síbi iṣẹ́ ẹ máa rìn ládùúgbò yẹn máa rìn kiri kò ń ṣe gbogbo wọn ló máa lé yín dànù tẹ bá ṣe bá wọn sọ̀rọ̀ kì í ṣe pé kẹkàn dọ́dọ̀ wọn afẹ́kẹ́ ẹ sign petition no ẹ kọ́kọ́ pè wọ́n jókòó ẹ jọ̀ọ́ mo mú ìhìnrere kan wá tọ̀ wá ni kì í ṣe ti kìrìsìtẹ́nì àbí mùsùlùmí o ṣùgbọ́n ìtúsílẹ̀ wa àti ìdáǹdè wa ìyá mọ́mi wa ọmọ mélòó lẹ bí torí àwọn kan ti wà wọ́n fẹ́ ràn yín lọ́wọ́ ni o ọmọ mélòó lẹ ní àwọn mélòó ló lọ sí private school nínú wọn. ọ̀dà ọ̀. ṣe bá bu akọ́kọ́ wàásù fún wọn náà ẹ kọ́kọ́ mọ orí wọn wálẹ̀ wá sọ fún wọn pé kíní yìí wọ́n ní ká sáìn ní ẹ̀ a need two ẹ máa sọ fún wọn pé a need two million a need twenty million within one month lọ́jọ́ kan ẹ lè sáìn nínú ilé kan ẹ lè sáìn fifty nínú ilé kan ọ̀dà kò tí ì yọnu. ẹ sà. tó bá ti tó bá ti jáde ẹ bá ẹ bá fi síta. kò sí wàhálà a máa fi síta a máa fi síta ẹ bá fi síta ẹ ṣe gan ni ẹ ṣe gan sọ ẹ sà. ẹ gẹ́gẹ́ bá a ṣe sọ lánàá mo ní àwọn kan ti dìde náà láti fún ìrànlọ́wọ́ ilẹ̀ Odùduwà ni o fún àwọn ọmọ wa tí wọ́n ti ń ṣe iṣẹ́ takuntakun mi ì tí ì rí ẹnì kankan pè mí láti àná wípé kí n fún wọn ní website àbí page àbí account details wọn èmi ò ní kẹ́ ẹ fún mi lówó ẹ mọ̀ pé látìgbà tá a ti bẹ̀rẹ̀ ètò yẹn a béèrè lọ́wọ́ anybody àbí tọrọ owó lọ́wọ́ anybody látìgbà tá a ti tá a ti ṣe ètò a dẹ̀ ní béèrè owó lọ́wọ́ anybody gbọ́kàn tá à ń bẹ̀ yín ni wípé ẹ fún wa ní advertisement àbí ẹ bá wa dòwò pọ̀ bírò inverter tá à ń sọ yẹn <clears throat> solar solar energy tí à ń sọ yẹn àti electric cable tẹ bá bá wa dòwò pọ̀ àwa náà á lè máa rí tọ́rọ́ kọ́bọ̀ mú níbẹ̀ káwa náà lè máa fi ṣe àwọn nǹkan tí à ń ṣe gbogbo nǹkan tí à ń ṣe owó ara wa là ń ná ẹ rí i pé lórí ètò lẹ́ẹ̀kan àwọn kan ń pè wá pé ká wá sí meeting ó yẹ ká wá nú meeting kan ní seven o'clock tá a bá tún parí ètò lálẹ́ àtún lọ sínú another meeting kí gbogbo ẹ̀ kó lè dá kó ń ṣe nítorí tèmi torí ilẹ̀ Yorùbá náà ni bá a ṣe ń ná ara tá a ná àsìkò bẹ́ẹ̀ náà la ná owó ara wa ṣùgbọ́n tabarẹ́ ẹnikẹ́ni tó ní àwọn fẹ́ ṣe àwọn fẹ́ ẹ̀bùwà o kò sí wàhálà a máa dúpẹ́ a máa bẹ̀ ṣùgbọ́n a ní sọ wípé ẹ dá owó sínú àkáǹtì wa ṣùgbọ́n àwọn tá à ń sọ yìí àwọn tí wọ́n ti ń ṣe iṣẹ́ takuntakun fún ilẹ̀ Odùduwà ni tí a dẹ̀ ti rí iṣẹ́ tí wọ́n ń ṣe hello. ẹ̀lú ẹ̀ máa fi ṣe ẹ̀. ẹ sà ẹ ṣe ń sà. ọlọ́run máa máa ràn yín lọ́wọ́ àmì sà. ẹnikẹ́ni tó bá bá ilé mi ní ọlọ́run akẹ́jọ. àmì ọ àmì jésù. gbogbo ẹnikẹ́ni tó bá ní kí olùdó àmà dà ó wọdún ó kù díẹ̀ kó olùdó tó tọ́ pé wọ́n jẹ́ kó olùdó wọ́n á parẹ́ jìnnà. àmì àṣẹ wà àṣẹ ìdùnnú rẹ̀. ìtọ́jú ìpàdé rẹ sọ ní fún àwọn ọmọ olùdó àmì pé kò níbi kan máa bẹ̀ wá kákó sáyẹn Not just sign petition yẹn is that uh, is the time for us to wake up hmm. to find it clear for to move away from Nigeria hmm. to move away totally. totally completely. It will separate all the self will, separate us from those who call themselves um, they call themselves let me say thieves. they are ó live. This is the time that we can wake up. This is the time that we can fight for our right. ó jẹ́ nǹkan tó dójú tì mí lórí mi gan ti pẹ́ petition. kẹ́hìn sọ pé kò tí ẹ̀ wá tó tàta àpò population wa pọ̀ ju ká má lè rí twenty ah, million. ká má tiẹ̀ lè rí twenty million within one month tí a bá ń jẹ àwọn yẹn wálé. káwa sọ pé wọ́n wá sign twenty five thousand tí. ọlọ́run sírọ́ọ̀sì ọ̀gá mi ọlọ́run ti ń dé sórílẹ̀-èdè yẹn pẹ̀lú àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ọlọ́run ti dé àwa ni ká lè mú. bẹ́ẹ̀ ni. àwa ni ká lè mú ọlọ́run ti ẹ̀kọ́ àwa ni ká kì í ṣe ká fáìtì fúnra wa pé àwa ló fẹ́ kúrò nínú ìdè ká kúrò nínú ìdè ẹ̀yin náà ìmájì mò ń gbọ́ nínú ìlú ìlú bóyá jẹta àbí tọkàn tó yìí ẹ wo ká wé pọ̀ ṣé because of ten twenty three ẹ ká fún gbogbo ẹ̀ lójú kò ní ìdíkà máa dúró di twenty twenty three. we don't need to wait for for twenty twenty three. this is the time we are fight ẹ owó téèyàn ná fún àwọn tó wà bẹ́ẹ̀ ẹ̀gàn ti pọ̀ jù. ó ti pọ̀ jù. ká dúró ká mọ ibi lọ ká mọ ibi lọ because our country ó ti tójú rí totally ẹ kẹ́ni tó tóbi tó bímọ mẹ́ta kó má lè fún ọmọ mẹ́ta lóúnjẹ kó má lè fún ọ lóúnjẹ three square meal ìdèdè oúnjẹ àwọn ìjọ ẹni tó bímọ kankan ò lè fún ọmọ kan lóúnjẹ. àwọn ọmọ kéékèèké wa wá dé tó sọ̀rọ̀ bá ẹ rí wọn lórí títí ìdáyẹjẹ fún mi ò sí ìjẹun àjẹwà lójú òde ní àjẹ lẹ́sùn let's fight this petition to help ourselves. Mm-hmm. Seriously, ẹ jẹ́ ká jọ fún ẹ jẹ́ ká fight this thing mo ń bẹ̀bẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká máa rẹ̀ láì bàmú yẹn ẹ jẹ́ ká sọ ti ìrere ta máa máa kéde káàkiri inú ilé káàkiri ẹ jọ ẹ jẹ́ ká sẹ́ ẹ jẹ́ ká sáyìn ẹ even though the bible says only God won God help those who help themselves ẹ má jẹ sọyìn ọlọ́run ti ràn wá lọ́wọ́ àwa ló yẹ ká wá ra wa lọ́wọ́ God help those who help themselves ọlọ́run ti ràn wá lọ́wọ́ àwa ni ká dìde ẹ má ti lọ́ bá fẹ́ ṣe fún wa àwọn ọba tí ó wúlò tí wọ́n lè jàkúlẹ̀ ara tí wọ́n gan ìbí ìjọba padà níbẹ̀ ní padìyẹ ọlọ́run ti padì ọ̀dọ̀ ọlọ́run ti kú lọ́kùn jẹ. ìwọ tó wá bẹ̀rù pé òun fẹ́ kú hmm. ikú yẹn náà ló máa pa ikú kan ló máa pa àyàn náà. a máa kú jọ̀kan náà ni bíbélì náà ti sọ wọ́n ní erùpẹ̀ yìí àwọn padà sí erùpẹ̀ ìjọba wo la máa kú káwọn lè jẹ ká bẹ̀rù ẹ já sọ gbogbo èrò yìí papọ̀ ẹ jẹ́ ká step three ẹ wo mr kofi ṣe analysis kan nígbà tẹ hospital tẹ ṣó lánàá ní ọ̀rọ̀ ayé wò dáadáa hospital ìyàwó ọmọ ó gbé àwọn ọmọ sí ìta làwọn ọmọ kéékèèké ọmọ ọmọ bàbá wèrè yẹn tiẹ̀ ló lọ bímọ ló lọ bímọ ní united states of america nígbà covid nineteen ìgbà covid nineteen náà ọmọ tinubu lọ bímọ lábúrò <laughs> ẹ̀dẹ̀ yẹn ah. evict àwọn èèyàn kúrò ní hospital ward. gbogbo wọn máa eh. kú tọmọtọmọ ni. going to one point nine million lẹ́yìn pé wọ́n ṣe baby shower ti tẹ́lọ̀ mi ò tí ì ro jẹjẹ ayé wọn máa bàjẹ́ ni ẹjẹ́ bá kàrí sí ní ẹ̀yọ́ ọmọ Yorùbá mo bẹ̀ ni Ọlọ́run ran gbogbo wa lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká fáyìn ẹ máa bẹ́ sọ̀rọ̀. ẹ ṣe gan san God bless you sir gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lẹ́ẹ̀kan mo ní a ní kí ẹ fi owó sínú PayPal wa àbí GoFund ẹ mọ̀ pé àṣeyẹ ń bí ṣùgbọ́n àwọn tí wọ́n ń gbìyànjú tí wọ́n ṣe ìrànlọ́wọ́ fún ọmọ Yorùbá yìí tó dẹ̀ yẹ pé wọ́n dẹ̀ tún ti this agitation tí à ń ṣe wọ́n ti lẹ́yìn. hello. hello brother mi ẹ pọ̀ lẹ́yìn. yes ma yes ma ọ̀dọ́ a fẹ́ sọ fún àwọn ọmọ Ondo State tó bá wà lórí lórí show pé bóyá pọ́ńkẹ́tì touch pẹ̀lú onítàn bá after the show. okay. gbogbo ọmọ Ondo State tó bá wà lórí platform right now tó máa ń gbọ́ yìí. ok ẹ understand. all right. after the program pọ́ńkẹ́tì touch pẹ̀lú everybody tó bá ti jọ ọmọ Ondo State. okay. all right. ok ẹ ṣe. a máa sọ fún wọn sí i wọ́n ní ẹ̀yin ọmọ Ondo State tí ẹ wà lórí platform yìí wọ́n ní kẹ́ ẹ get in touch pẹ̀lú wa after this program ẹ ṣe gan-an ni ẹ ṣeun púpọ̀. Akínyẹmí Peter wọ́n ní ride on Akínọlá Jacob wọ́n ní àṣẹ Ìdùmarè Olúwaṣeyẹ Ẹniọlá wọ́n ní àmì um, Diana Agunbíadé wọ́n ní àmì àṣẹ Ìdùmarè Èjìdé Àjọṣe uh, Jayọlá Helen wọ́n ní ètò leah ayọ̀délé ògúnṣakin wọ́n ní ọba kan lè pa olóòtú mi yìí because okay àti kàn ilẹ̀ kankan yétúndé Taiwo, wọ́n ní uh, ruth um, i don't know the meaning of that leo hamza ọlárẹ̀wájú wàá gbàyè brother mi kókó kókó lọ́rọ̀ i need action ni o kókó lọ́rọ̀ i need action ni o sídìkàtù ògúndọ́là olóòtú ẹjọ́ irú petition tí wọ́n ṣe nígbà ensars tí wọ́n pa àwọn èèyàn ní tógèètì yẹn ṣé wọ́n lè ṣerú irú ẹ̀ ṣé wọ́n lè ṣerú ẹ̀ ni kí gbogbo wa máa sign bíi tìgbà yẹn òun náà la ní kí wọ́n ṣe ṣùgbọ́n torí pé èmi fẹ́ jẹ́ olórí ìwọ fẹ́ jẹ́ olórí mo fẹ́ kó jẹ́ petition tèmi náà máa sign èmi máa gbé tèmi sílẹ̀ ẹlòmíì máa gbé tẹ̀ sílẹ̀ ẹ̀kíní kan máa gbé tẹ̀ sílẹ̀ at the end of the day ọgbọ́n ẹ̀kan máa ó kàn máa rí kélekele kélekele wọn ò dẹ̀ lè kàn kàn báyìí gbogbo ẹ̀ papọ̀ láéláé ṣùgbọ́n tó bá jẹ́ pé ẹyọ kan péré la gbé sílẹ̀ la gbé kalẹ̀ àà látijọ́ yìí ó yẹ ká ti million or twenty million ṣùgbọ́n torí selfish interest tá à ń sọ náà lórí àwọn lọ́rọ̀ àwọn olórí wa òun náà nìyẹn Sidikatu Ogundola wọ́n ní because they got over two hundred thousand overnight yes they got over two hundred thousand overnight we can get over two million ten million overnight ṣíbí òní ẹ tí wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ lórí ẹ̀yẹn ojú òkì ń tiwa Leo Hamzat Ọláríwájú wọ́n ní hù ta ni aṣíwájú wa gan báyìí ta ni àbí níbo láti máa ní akọlómìmọ̀ yẹn fún ìṣítí lórí ìlọsíwájú tàbá ní sọ wípé a fẹ́ dúró de aṣíwájú mà ìyá wa a ní lọ sí anywhere what we are doing now is that àwọn everybody lè kóra wọn jọ in group tí wọ́n bá ti mọ̀ pé wọ́n máa gbọ́ra wọn yé kó kóra wọn jọ in group by group ká everybody bẹ̀rẹ̀ sí ní gbáradì torí tó bá máa délẹ̀ ṣùgbọ́n tá a bá bẹ̀rẹ̀ jà yìí kọ́wọ́ lè kan ọwọ́ ṣùgbọ́n petition yẹn ẹ jẹ́ kó jẹ́ ẹyọ kan ṣoṣo so that everybody á lè sign ẹ̀ everybody bá sign ẹ̀ before you know what is happening a lè taba tàbá dúró tì ní one week kò ń ṣe ká má wọ two three four five even ten million tó bá jẹ́ pé a serious pé a serious láti fi nàìjíríà sílẹ̀ yìí ti tán we have it we started to we, we started it wọ́n ní i will send it to you just click on it leo hamzat ọláìwájú no more one nigeria one nigeria is calm ìtìtọ́wọ̀ can you spare a minute to help ọlásùpọ̀ mutiu òun náà nìyẹn tí mo rí lẹ́ẹ̀kan leo hamzat ọláìwájú i read something today about rent of aso rock àbí <laughs> àbí mò ń láàlá ni tèmi tó pẹ́ ẹ̀ pílà ó dàbí wọ́n fi ń ṣe ẹ̀yẹ ni ìgbà ìgbà ni à ń pa akínpa àwo ẹnì kò ní pa yín àmì uh, ìtì tí wà wọ́n ní just go to Google and press Yoruba Nation petition uh, wọ́n ní no is Yoruba Nation uh, ìjìnlẹ̀ FM wọ́n ní ẹ bá wa pé ètò yìí ìtì tí wà no ẹnìkan sọ̀rọ̀ pé àwọn fẹ́ sign petition so that is why I just copy it it's know that I want something I won't beg for money I don't want anything from other person i am not a beggar here o àti gbọ́ ẹ má bínú bí a ṣe gbé ni ẹ bá wa pín ètò yìí oníkẹ́ ẹ bá wa pín ètò yìí lóyè hamzat ọláìwájú ọba wo ègún ègún wèrè wo ló wà lẹ́nu wọn àwọn ọba oníjẹkújẹ muhammad zainab wọ́n ní please sir which king that is that died yesterday <laughs> ọba ifon one of the first class obas of yoruba land ọba ifon in ondo state in oselo local government ondo state òun ni wọ́n pa lánàá bí ẹ̀dìyẹ wọn kò ti fún yín lésì lé Hamzat Ọláníwájú wọn ní ọba Ifọ̀n ọba Ifọ̀n ni o Èjìdé Àjọṣẹ o ní Ifọ̀n of Ifọ̀n from Ondo State Esther awẹ ẹkọ ètò Ọlọ́run á fún wa Oòduà gbè wá àṣẹ wá ẹ ṣeun ẹ ṣe ni ẹ yẹ yan wa ẹ jẹ́ kí a máa palẹ̀ ètò yìí mọ́ lónìí àti gbìyànjú wákàtí méjì ti kọjá hmm, ẹ jẹ́ ká palẹ̀ mọ́ kí a bá lè prepare fún èyí tí ó ń bọ̀ ní ọ̀la ní agbára lọ́wọ́ ọlọ́run ọba ẹ má gbàgbé ètò tí ó fẹ́ ṣẹlẹ̀ láago márùn ilẹ̀ Odùduwà ètò tí a máa kọ́ ẹ̀kọ́ ń bẹ̀ ni Ìjìnlẹ̀ FM wọ́n ní if you're from Ondo State please send a message to olóòtú after this program on plus nine zero five three six seven three four one six six that same number wọ́n ní Rafiat Bryant when is the next petition start sir I would like to know how I can inform people. Akeyemi Peter, small word is good for wise. For wise man, please, let's wake up. Obas are fake. They can do anything for us Yoruba. They can't do anything for us for us Yoruba. Let's move on. Rafiya Brand, please put the beginning of another petition date. I don't know yet. Wọ́n ní nǹkan ti jáde but me, Timo. let me confirm it. But I want it to be a petition. I want it to be a petition. Èmi kọ́ ni máa kọ́. I am not ready to do it because united we stand divided we fall ìjìnlẹ̀ fm wọ́n ní get in if you are from Ondo State Leo Hamzat Ọlárẹ̀wájú wọ́n ní press liberate us more how to do so please liberate us more on how to, on what to do sir Taofik Ekini olóòtú báwo la ṣe lè san san ẹjọ́ ẹ sọ fún wa ẹ ní láti kàn sí wa lẹ́yìn ètò a máa fi wẹ́bsáìtì yẹn fún yín tí ẹ máa fi anything tí ẹ bá fẹ́ fi síbẹ̀ láti fi ràn wọ́n lọ́wọ́ nítorí pé ṣé rí iṣẹ́ tí wọ́n ṣe fún ilẹ̀ Yorùbá iṣẹ́ tí wọ́n ṣe fún ilẹ̀ Odùduwà ìgbà tèmi gan rí i tí wọ́n kàn fi díẹ̀ hàn mí nínú iṣẹ́ tí wọ́n ṣe fún ilẹ̀ Odùduwà àwọn ìgbésẹ̀ tí wọ́n ń gbé lábẹ́lẹ̀ fún ilẹ̀ Odùduwà wàláàyè mo fi títóbi Ọlọ́run bá ṣe ẹlẹ́rìí mo fi gbogbo alálẹ̀ ilẹ̀ Yorùbá mo fi ṣe ẹlẹ́rìí mo fi ẹlẹ́dàá gbogbo ilẹ̀ Yorùbá mo fi ṣe ẹlẹ́rìí by the time tó bá máa jáde síta ẹ̀yin gan ẹ̀ surprise wípé ah ah so irú ìgbésẹ̀ báyìí ti ń lọ so irú ìgbésẹ̀ báyìí ti ń lọ àpò wọn ni kí ẹ fi owó sí kì í ṣe àpò mi ṣùgbọ́n tẹ́ ẹ bá contact mi after this program a máa fún yín ní website wọn tẹ́ ẹ máa san owó sí àbí account details wọn wọ́n ní office wọ́n ní address kò ń ṣe àwọn kan tó máa gbé nǹkan sílẹ̀ tí wọ́n ní lè tí wọ́n wà traceable àwọn eléyìí wà traceable ẹ lè pè wọ́n ní tàǹtí wọ́n fi síbẹ̀ pé ẹ lè pe àwọn gbogbo àwọn kan tí wọ́n ṣe fún ilẹ̀ Yorùbá ẹ máa rí púpọ̀ nínú ẹ̀ lórí wẹ́bsáìtì wọn èyí tí wọ́n ṣe lábẹ́lẹ̀ ẹ máa rí púpọ̀ ẹ̀ lórí wẹ́bsáìtì wọn ṣùgbọ́n àwọn eléyè àti ṣe ìwádìí wọn dáadáa kó tó di wípé a gbé wọn sí orí ètò ẹ jẹ́ ká máa fi ọwọ́ tó bá ní one dollar ìwọ tó bá ní ten dollar hundred dollar kò sí iye tó kéré jù bẹ̀rẹ̀ láti ten dollar sókè kò sí iye tó kéré jù kò dẹ̀ sí iye tó pọ̀ jù ẹ ṣé gan ni next Peter Ọládélé ok wọ́n ní olóòtú báwo la ṣe báwo la ṣe lè sáyìn ní ẹ sọ fún wa nice peter ọládélé ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ àwọn ọba wa ti dalẹ̀ àwọn olórí yorùbá ti dalẹ̀ àwọn ọ̀gá àwọn ọ̀gá agbanisíṣẹ́ ti dalẹ̀ gbogbo náà ló sì ló máa palẹ̀ lọ ló Hamzat àti ọláríwájú wọn ní báwo ni wọ́n ṣe máa sáìnì ẹ̀ ṣé inú ìwé ni tàbí lórí fóònù lórí fóònù wọ́n ti ń sáìn petition wọn kì í sáìn petition lórí ìwé Taofik Ekini olóòtú tó bá ti jáde ẹ̀ sọ fún wa Rafiu Bryant please let's pick any state representative in USA or other states to take care of the petition I don't mind to be one of them thanks ẹ ṣeun púpọ̀ Leo Hamzat tí ó bá ti jáde ẹ kàn sí Rafiat Bryant ẹ gan ni Leo Hamzat ọ̀làríwájú wàláì I get people yapa o oníṣẹ́ ọwọ́ ni mí thank you so much tó bá ti jáde ẹ kájọ jókòó Leo Hamzat ọ̀làríwájú bàbá ẹ jẹ́ kájọ jókòó kájọ sọ̀rọ̀ tí strategy tí a máa lò tó yẹ pé in a day ẹ lè sign one thousand ẹ lè sign ten thousand a day ó depend létẹ́ ẹ bá ṣe ń ṣe kódà àwọn tí ẹ bá sọ fún àwọn náà tẹ bá ṣe bá wọn sọ̀rọ̀ tẹ convince wọn àwọn náà ló tún máa lọ máa sọ fún èèyàn ah bàbá alágbájá o gbọ́dọ̀ sáìn kínní bàbá tàmẹ̀dò o gbọ́dọ̀ torí mo mọ̀ pé púpọ̀ nínú àwọn èèyàn wa ló ti sú tí nàìjíríà ti sú torí náà a ń láti dìde tí petition yẹn bá ti jáde ọlájùmọ̀kẹ́ àjọkẹ́ ti jẹ nínú fóònù ẹ má níkú ẹ máa nílò ímeèlì yín tí ẹ bá fẹ́ sáìn petition yẹn bẹ́ẹ̀ ni uh, Muhammad Zainab wọ́n ní please sir a lot of Nigerian people they don't know what is going on with sign up for the new Nigeria new Nigeria kẹ we don't we are not we are not preaching for new Nigeria here we are preaching for disintegration of Nigeria we are preaching for the freedom of Oduduwa nation because our people are suffering and we are sick and tired of it Temiloluwa Adeagbo JP wọ́n good evening sir Ehm, tòfíkì kínní olóòtú gbogbo àwọn olórí ẹ̀sìn ìkànnì wọn ẹ wo àwọn tó ń tẹ̀lé àwọn arábí yẹn àwọn arábí yẹn wọn ó lè bá àwọn ọmọ wọn ò lè bá àwọn ọmọ ènìyàn sọ̀rọ̀ mọ́ ó ga o Mohammed Zainab because yesterday I tried to call with some people in Lagos for, to sign up the, for New Nigeria. They say no one tell them nothing about, about it. Please don't sign New Nigeria petition. Signing New Nigeria petition, you are putting yourself in more trouble, which means that you still want to be part of Nigeria. Let us sign the petition for Oduduwa nation so that we can disintegrate Nigeria. We can go our own way. Do not sign for New Nigeria. Please, we are, we are begging you now do not sign for new nigeria we don't want new nigeria anymore new nigeria bíi ti báwo ṣé tó fẹ́ kó wa sínú gbèkùn sí ni ìyà tó ń jẹ wá iṣẹ́ kò tí ì tó ni ìyà igo ti pọ̀ jù we don't want new nigeria but we want our country which is Oduduwa country ẹ ṣe gan Taofeek Ẹkínì olóòtú gbogbo petition yẹn kò yẹ kó ju ọjọ́ kan lọ bẹ́ẹ̀ ni kátẹ̀ ní ọ̀sẹ̀ kan kò yẹ kó ju one week lọ ká tó gẹ̀ẹ́tì two million ten million twenty five million thirty million Taba tabade get two million lẹ́ni lẹ́ni lẹ́ni ń sìn taba gbé lọ sọ́dọ̀ àwọn United Nations but before this this month runs out or before the middle of next month wọ́n máa bẹ̀rẹ̀ iṣẹ́ lórí iṣẹ́ wa èyí tó kọ́ adé máa continue láti máa ṣe lọ. ìyá Felicia Leka Babayemi good morning bàbá mi ẹ kú iṣẹ́ ọ̀rọ̀ ilẹ̀ wa gbogbo wàhálà yín lórí ilẹ̀ wa ò ní já sásán lórúkọ Jésù ọmọlọ́lá olówó ṣe jẹ́jẹ́ ògúndípẹ̀ wọ́n ní ẹ kú iṣẹ́ takuntakun olóòtú Ganiu Akíntúndé wọ́n ní àkókò tí mo gbà gbọ́ ètò yín ni ẹ jọ̀wọ́ ẹ má dá ètò yìí dúró Odùduwà á gbè wá o pé àkókò tí mo máa gbọ́ ètò yín ni ẹ jọ̀wọ́ ẹ má dá ètò yín dúró Odùduwà á gbè wá o a lè dá dúró pẹ̀lú àṣẹ lọ níwọ̀n ìgbà tá a bá sì wà láyé o tá a bá sì wà lókè eèpẹ̀ torí wa sì wà lórí tí ayé sì ń jáyé tọ̀run sì ń jọ̀run tí a sì wà tá a sì ń mí tá a sì ń sọ̀rọ̀ jáde a máa máa ṣètò yìí lọ ni pẹ̀lú àṣìlọ́wọ́ ọlọ́run ọba Eniola Oshin àmì I'm um, in Maryland please send the link to me uh, the link is not out yet kò tí ì jáde ṣùgbọ́n ó yẹ kí gbogbo wọn parapọ̀ kó sọ wípé petition eléyìí la fẹ́ sign so that everybody can sign it once and for all ẹ ṣe gan Mohammed Zainab ẹ ṣeun púpọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín wọ́n ní ókè sà á ní rí jù báyìí lọ lónìí pẹ̀lú àṣẹ lọ́wọ́ ọlọ́run ọba ẹgbẹ́ ìpolówó ọjà yín wá kí ẹ jẹ́ kí abàyín polówó ẹ̀ ẹ̀yin èèyàn wa nílé ẹ má gbàgbé lórí inverter solar energy ẹ pè wá sórí ètò iléeṣẹ́ lẹ fẹ́ dá sílẹ̀ ni ẹ fẹ́ máa lo inverter ṣé kò sí bí iléeṣẹ́ náà ṣe lè gbòòrò tó ọmọ àbáyín build ẹ̀ solar energy tẹ́ẹ̀ ní máa sanwó nepa owó iná tẹ́ ẹ lò tẹ́ ẹ ní máa san ẹ̀ẹ́dẹ̀ máa rí ajé níbẹ̀ ajá máa bugbá jẹ ẹ lówó ẹ nílò owó epo tí owó epo ọ̀gọ̀rọ̀ òbítíbitì tó wà ń ta lónìí lẹ́fẹ́ máa náwó ẹ̀ ní kẹ́ ẹ máa ra epo kò jọ rárá ẹ ní nílò owó epo tí ní wípé ẹ máa ṣáàjẹ̀ pẹ̀lú pẹ̀lú òòrùn òòrùn ló máa máa bá yín ṣáàjẹ̀ wọ́n ní solar energy òun náà ló máa máa bá yín ṣáàjẹ̀ panel everything turkey ni wọ́n ti máa bá yín build ẹ̀ tá a máa ti send ẹ̀ sílé tí ní pé ẹ̀kàn débẹ̀ ẹ̀yìn install bóyá pumping machine ni ẹ̀ nílò generator láti pump omi yín ẹ̀ nídi generator òun náà lẹ máa lò solar energy náà inverter náà lẹ máa lò láyé ọ̀tọ̀ tó ń tó ń pọ́ǹpù omi tẹ́ máa fi pọ́ǹpù omi tó bá ti pọ́ǹpù ẹ̀ tí wọ́n máa stop kì í ṣe pé bóyá iná lọ àbí nǹkan kan ẹ̀ kínní kan tẹ́ bá ti ṣáàjẹ̀ kò dìgbà tí òòrùn bá yọ kí inverter yín àbí solar energy kó tó ṣáàjì kò dìgbà tí iná bá tí òòrùn bá yọ lókè ẹ̀ẹ́n gbogbo wẹ́dà wa pátápátá ló lè ṣáàjì ìbátan yín tó máa ṣáàjì ẹ̀ tí kò sí wàhálà kankan fún un ẹ̀yin ẹ ṣáà ti kàn sí wa lẹ́yìn ètò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àbí ẹ fẹ́ lórí electric cable ṣùgbọ́n àti gba visa lásìkò yìí kò yí sí àti gba visa ò yí sí gba visa ra ticket ṣe gbogbo ẹ̀ ṣe wàhálà tẹ́ bá tún dé Turkey tẹ́ bá tún wá kó sọ́wọ́ àwọn four àwọn tí wọn ò gbọ́ tí ẹ̀ gbédè ẹ ṣèbí nǹkan tí wọ́n bá sọ fún ilẹ̀ máa gbọ́ ṣùgbọ́n tiwa ò rí bẹ́ẹ̀ a máa bá yín rà á àgbé ránṣẹ́ sí yín ní owó pọ́kú ọjọ́ tí a bá sọ fún yín pé ó máa délé òun náà ló máa délé ẹ kàn sí wa lẹ́yìn ètò lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa plus nine zero five three six seven three four one six six five àwọn tí wọ́n ti ń kàn sí wa wọ́n ti ń kàn sí wa bóyá ẹ fẹ́ máa sọ di òwò ẹ fẹ́ máa ṣe gẹ́gẹ́ bí òwò ẹ fẹ́ sọ di okòwò yín ẹ kàn sí wa lẹ́yìn ètò inverter àti power àti solar energy ẹ kàn sí wa lẹ́yìn ètò lówó pọ́kú owó tí owó ìdákọ̀mu tí ò ní ga yín lára òun náà ni a máa gbé sílẹ̀ fún yín so that èyí náà ẹ lè rí èrè tí yín bẹ̀ ẹ kàn sí wa lẹ́yìn ètò èyí tí ẹ̀ ń wá Juice Plus ẹ kàn sí àwọn ìyá wa lórí ètò ní ìpolówó ọjà tá a ti ṣe èyí tẹ́ ẹ fẹ́ ra aṣọ ní orílẹ̀-èdè Turkey àbí ẹ fẹ́ ra bàtà èlò lówó tó wà lọ́wọ́ yín ṣé one thousand dollar ló wà lọ́wọ́ yín ni àbí two thousand dollar gbàtẹ́ ẹ bá ti ra visa ẹ bá ti ṣe visa five hundred thousand owó ti lọ lórí ẹ̀ ẹ̀wọ̀n pé one thousand ti kọjá one thousand dẹ̀ ló wà lọ́rùn tẹ́ ẹ fẹ́ fi ṣòwò ẹ̀yin ẹ fi ránṣẹ́ sí wọn ẹ yẹ kó bá yín rajà yín wọ́n á tún fi ránṣẹ́ sí ilé bó jẹ́ one hundred dollar bó jẹ́ two hundred dollar lẹ́tún jẹ lórí ẹ̀ lẹ́yìn tí ẹ ti sanwó clearing and everything ìyẹn á tún di one thousand two hundred ẹ tún send ẹ sí wọn kó tún bá yín rajà yín before you know what is happening ẹ lè ṣe within one month two months ẹ ti rí almost one thousand dollar yín padà lórí ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ owó ń lọ sókè nìyẹn ẹni tí a dẹ̀ sọ yìí àwọn tó yẹ pé èyí tí èèyàn lè fọkàn tán ni tẹ́ ẹ lè fowó yín bá ṣeré a nílì jù báyìí lọ lónìí ṣùgbọ́n kí a tó lọ ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká gbọ́ orin ilẹ̀ Odùduwà kí a tó máa lọ ní òní ẹ tó bá di ní aago márùn-ún ká wá bára wa pàdé lórí ètò ilẹ̀ ọ̀tún tí à ń sọ fún yín tí ẹ máa kọ́ ẹ̀kọ́ ń bẹ̀ ẹ má mí ìsì ẹ o ṣùgbọ́n títí di ìgbà náà kọ́ ó dàárọ̀. ó dàárọ̀ ẹ̀yin èèyàn wa ẹ̀yin ọmọ Ondo State tẹ́ wà lórí àgbààgbé lónìí ẹ̀kùn sí wa lẹ́yìn ètò bàbá wa Ganiyu Akíntúndé wọ́n ní ẹ jọ̀wọ́ gbogbo ọmọ Odùduwà tó bá ń gbọ́ ètò yìí ẹ ṣíà rẹ̀ káàkiri kí àwọn tí wọn ò gbọ́ tẹ́lẹ̀ bá lè gbọ́ ìyá wa Diana Agunbíadé ẹ ṣeun ó dàárọ̀ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run ọba.